لنفسه يعلمكم ما نحن نخشاه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الحمد لله رب الحمد لله الذي خلق الموت والحياه ليبلونا أينا أحسن عملا والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا رب يسر ولا تعسر وترجل قلوبنا ظاهرة وباطنة واجعلنا من عبادك الصالحين المقبولين المخلصين المخلصين وأنت على ذلك قدير وبالإجابة دليل أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله. fọ́nà ọba tó tiwájú mùsùlùmí. alhamdulilayi. ẹ̀tọ́nà ọba láti bàmọ́ jẹ́kẹ̀ ní gbogbo wa ọlọ́mọ́sá àbáni tẹ̀lé fún ìṣẹ́ ànàbí mọ́sá àbáni tẹ̀lé fún ọlá rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti ọ̀rọ̀ alẹ́ rẹ̀ jẹ́ ọ̀nà wà ní ọ̀dọ́ ọ̀pá ọ̀mánà fi sọ̀tọ̀ lọ́rẹ̀ fún àlọ́ ìṣàmọ́ ní jannatul firdaus ààrẹ lùkùnẹ́ ọlọ́run subhanahu wa ta'ala àjọ àbùsọ̀lọ́run bá fẹ́ àdánwò tí ọba wa tó yóò tó sí nǹkan tá a máa ṣe ọlọ́mọdé àṣọwá ṣe. àdéhùn òsì ọba wa tó ti jẹ́ pé nǹkan tí a máa ṣe yóò tó sí nǹkan tá a máa sọ mọ́tà àṣọwá mi. tá a fi jáde láyé á jẹ́ àmú méjì agbábẹ́jọ tá àwọn ọlọ́mọ ọlọ́jà kan sọ. nǹkan tí wọ́n ní kí á sọ̀rọ̀ nípa rẹ̀ ọjọ́ ìṣèjọba tó ìwọ̀nba tí abájẹ́ ìsọ́nbẹ̀ẹ́ kí arrahman kọ́ bá lè sàgbọ́rọ́kà sí torí kì í ṣe nǹkan tí ó fi sọ́tọ́ láì sọ yìí dúkò. mòdú ìrìnkò náà lè rí sálá fún ọkọ̀ àkọ́kọ́ àwọn ọmọ ẹ̀yà tí a bá sùkánù wà sàálà tó fi takókò lẹ́gbẹ̀ẹ́sẹ̀ sínú ọgbà yìí wọ́n ti kọ́rọ̀ yọ ọ́ lọ́rùn lẹ́lẹ́.

رسالة لتا تعريف أكفر الله سبحانه وتعالى قال انصر سورة التكاثر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر الله سبحانه وتعالى يستسلم عن تصريفهم ألهاكم التكاثر أجا أجا جاي كاتمين كتكاتمت وقد بينني قد يكون جوهر الجوهر وقد يكون ó ti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà dáadáa mọ̀ ó ti fún ọ ní àìròyìn. apákan náà àfáà ní nazarati hadil aya fi bà ní harith wa bà bà. ní na ma yàtà bani haritha حينما أخذ يتنازعان ويتشاجران huma. فيما بينهما حتى أدهم هذه المشاجر والمفاخر ila أن عد كل فرد منهما أشراف قومه من الأحياء فلما انتهوا من هؤلاء أخذوا يعدون أشراف قومهم من من الأموات wọ́n ní ayé àìsọ̀kalẹ̀ lórí àwọn bani ṣárífà àti bani ṣárífà lásìkò sábì sallallahu alaihi wasallam tọ́lọ́mù lè kọ́ máa bá wọn arahman rana bíi tiwọn nǹkan tó simple ni tí ó ń bu wà lánàá dípò fún oṣù lẹ́yìn àwọn ìdílé méjèèjì wọ́n jọ máa ń ṣe ìfanfà láàrin ara wọn wọ́n tó kù níjọ kan wájọ ń sọ̀rọ̀ ìfẹ́ fa lọ́dà tó àwọn èèyàn àtiwá náà ìdílé yìí wọ́n ti náà sọ wípé ta lọ́dà sẹ́yìn náà nínú ìdílé tiwa náà wọ́n ní ẹ máa kẹ́ ń tó ti torí rẹ́ nínú ìdílé yìí àwọn ìbáyà dábọ́já báyìí kọ́ tàbí báyìí kọ́ àwọn apá kejì náà kàtì ẹ̀ náà wọ́n kà kà kà kà ńgbà a ẹ̀ náà kábàánì à títí ẹ̀ là ń kàtà kà gan tán ẹ̀jẹ̀ àná bí ẹ̀ ń sì kùsì kápẹ́lá gbajá bá ń bẹ̀rẹ̀ ayé tìtì sẹ́yìn ti aka ẹ kẹ máa mú kẹ ó sì kó yín ní àìròjú hátà zurtum ìmọ̀kọ́ọ̀dù tẹ́ tó fi ń sàdéhùn pé ẹ̀jẹ̀ àlọ́ bí wọ́n ti kù sí tẹ́ tó fi wá ń ka àwọn tó ń bẹnu sàárè nínú àwọn èèyàn tó ti lọ ìgbélágbájá ìtì ìbá ti ikú tó tètè pánkéké ìbàlóòjà bíọ́lá lọ ewu ẹwọlé ní ìsìn àtàǹjẹ Dangote ẹwọlé ní ìsìn kiri kankankan àwọlé kankan àwọlé náà kankan náà níta sì ní ẹ ṣe ó ti taare tí ẹnì kọ̀ọ̀kan wa ń lọ o ní Allah subhanahu wa ta'ala o ń ló fi ń bá ní sọ̀rọ̀ náà sura yìí pé alhaakumu takaso àádáadáa yìí ó sì ń kó àìròjú bá ní kọ̀ọ̀kan yìí tó fi jẹ́ kó ń kálukú yín báyìí nígbà tí ọba tají sí tí ọ̀rọ̀ ó tó wáyé abẹ́ kòtò nídé لعل هذا يكون مصداق ما جاء في سنة من مسلم كذا جاء في سنة من النسائي من حديث أبي هريرة رضي الله تعالى عنه وارضاه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول ابن آدم مالي مالي وما له من ماله إلا ما أكل فأقنى أو لبس فأبلى أو تصدق في رواية فأمضى أو فقتنى وما سوى ذلك فذاهب وتارك للورثة àrùbí sallallahu alaihi wasallam ni ọmọ nàbí Adam níbi táyé kò ní ìfàlọ́dé níbi táyé kò ń tọ̀jẹ̀dé yẹ̀kùrù bí ádámà máàlì máàlì ọmọ nàbí àrùbí Adam sọ wípé máàlì máàlì dúkìá mi ni mo máa o dúkìá mi mo máa o bí dúkìá mi ti máa pọ̀ sí mi tó hùn mi máàlì máàlì ẹnì ọ̀gbọ̀rọ̀ kọ́kọ́rọ̀ kọ́ mi ta ló tẹ pàtàkì nímọ̀lẹ̀ gbogbo oríṣi àwọn nǹkan báyìí ni wọ́n máa ń tẹnu ẹ̀ jáde gbogbo tí wọ́n ń kó sáyà yìí aṣọ rẹ̀ ti lọ bí eighty ọkọ̀ ń lọ bí mẹ́wàá ilé lọ bí kíní kan àníbi sallallahu alaihi wasallam ní tọ́ba sì yé ni fàmáàláhu min máàlìhí illa ma akala fa afna kò ní nǹkan kan nínú dúkìá rẹ̀ tó kó jọ àyà àfi tọ́ba jẹ́nu ara rẹ̀ báyìí tó tún jẹ́ tán ni èyí tó tún jẹ́ tọ́sẹ̀kù gan ni òǹkọ́ jẹ́ ògbélé yòó a ò lábìsà fa abula àbí tọ́ba wọ̀ nù aṣọ tàbí nù bàtà tí nǹkan yẹn ti wá gbó tó ń lò tẹ́kọ̀rọ̀ tí èdè pé tún sí ọ̀rẹ́ pẹ̀lú mi aw tasaddaqa fa amdo aw faqtana àbí nǹkan tó fi ti sàárà síwájú tó wá bẹ́ẹ̀ lọ bá lálùkì àmọ́ nínú dáadáa ìǹtọ́bẹ̀ àtọ̀sí léyìí ìǹtọ́bẹ̀ fílẹ̀ báwọn ará lè rẹ̀ yá ni tí wọ́n máa jàdí ń gbọ́dọ̀ lọ́sọ̀ hádà bìjọ́ mi. ìdí tí mo fi wá sọ wípé nǹkan abẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ àsìkò ní gbà wá láti lè sọ tán risalatul qabri lẹ́tà ti ń kọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa àwọn tó kọ lẹ́tà yìí ti pọ̀ ọkọ̀ sí ẹni tí ń bẹ láyé tí nǹkan kò ṣe ọ̀sàrẹ̀ kọ́dọ̀ orí dùn lọ́wọ́ ọkọ̀ sí aláàrẹ̀ ọkọ̀ sí ẹni tí ń pọ̀ ká kú lọ ọkọ̀ sí ẹni tí ń ràn kan tó jọ̀kan jọ̀kan ni wọ́n mọ̀ bọ̀ sínú sàárè náà. àkọ́kọ́ lẹ́tà yìí ẹnìkan ò ní í gbà àyàfẹ́ tí àsìkò rẹ̀ bá ti tó ẹ̀rí pọ̀ lórí eléyìí minal kitabi wa sunna lakin ma'a dhalik anabi sallallahu alaihi wa sallam ọmba ní nínú hadithi abu abi hurairah. كذلك جاء من حديث أنس بن مالك رضي الله تعالى عنهم أجمعين حديث أبو هريرة مخرج الصحيح في أنس بن رافع السنن النبي صلى الله عليه وسلم ني رواية أنس المفيلو أقفنا لتا أقول lẹ́tà أقول pé sèǹtẹ̀yàn máa sọ yìí pé òun tọrọ tàbí òun fẹ́ sọ́jú lórí ibà àwọn kátó kó sínú قد جاء النهي عن تمني الموت النبي صلى الله عليه وسلم ní ẹnikẹ́ni ní ọgbọ́dọ̀ mọ́ra kan fún bóyá sàn wá gbé kalẹ̀ ó ní لا يتمنين أحدكم الموت لضر نزل به فإن كان لا بد متمنيا فليدعو اللهم أحيني ما دامت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خيرا لي àdúgbò sallallahu alaihi wasallam ní ẹnikẹ́ni nínú yín kò gbọ́dọ̀ máa ran kan kú li durrin nazala bi torí ìnira kan tó dé bá ààrẹ ń sin ni o ìbànújẹ́ kan ló mú ni o tarafi wa ní gbọ́dọ̀ máa torí rẹ̀ sọ wípé òun fẹ́ kú ṣùgbọ́n tí ń sẹ́yìn bá wa lágbára pọ̀ tọ́fẹ́ máa ṣéèkì ìmánì rẹ̀ ó ń sọ ọlọ́run wa kọ́ni tí ọmọ sọ wípé faliyakun kọ́ máa sọ wípé allahumma ọlọ́run ọba mi ahini jẹ́ máa sẹ̀mí máa dá mẹ́tìlì hayatu khayran li lókùrú gbàtọ́ bá jẹ́ pé ọmọ yìí pé kí n wà láyé ní olórí fún mi wàtàwáfani ìdàkánìtìlì wàfáàtù khayran li sì mú mi kó láyé nígbà tó bá di wípé kí n kó láyé ní olórí fún mi riwaya ìbò ti wárí àwọn àbá wa ní kí ló fà tán bí sallallahu alaihi wasallam tó fi lo má níbi hayatu tọ́wá lo ìdá níbi wàfátù allahumma ahyini ma damatil hayatu khayran li máa jẹ́ nsẹ̀mí nígbà tí sẹ̀mí ọba máa lóore fún mi wàtàwáfà ni sì mú mi kúrò láyé ìdá kánàtì wàfátù khayran li. nigba tí kí n kú ọ̀la yọ ọba lóore fún mi àwọn àfáà ní ìdá nkìtọ́rù bẹ́ẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin mọ́ọ̀n sílà ń bẹ láàrin òun àti ilé ayé nítorí pé tàdúrà ìkè tí ó ti wà láyé náà ayé tí wàá ń lò lọ́wọ́ àdúgbò wàá hayatu khayran li jẹ́ máa sẹ̀mí lọ nígbà tí bá ń fún mi kẹ́hìnì tó wà fáàtù khayran li wà á mú kó láyé lókùrú gbàtí kíkó láyé ọ̀bà lórí fún mi. hádà àbíjá mi. ojú kan nìyẹn. àníbi sallallahu alaihi wa sallam nínú hadithi abi hurayrata radiyallahu ta'ala anhu wa ardọ́. والحديث مخرج في الصحيحين بل في السنن النبي صلى الله عليه وسلم يعني لا تقوم الساعة حتى يمر الرجل على القبر فيتمرغ عليه ويقول يا ليتني كنت مكان صاحب هذا القبر وليس به الدين إلا البلاء النبي صلى الله عليه وسلم ó ti bá ní sọ̀rọ̀ yìí pé àgbọ̀rọ̀ máa ran kan kú. nínú hadith mi tó yẹ ti Abu Hurairah yìí ó ń sọ ọlọ́run sallallahu alaihi wasallam ní. ilé ayé òní tí ì parẹ́ hàtàyẹmúrò rọjùl alalqabr tẹ́ẹ̀tì rọmọnìyàn tí ó máa kọjá lọ lẹ́gbẹ̀ẹ́ sàárè fọyàtà márùrọ̀ gùwálé yóò wà máa kpura mọ́sàárè wọn wọ̀yàkúlù yà lẹ́yìntàní màkàna sọ́ọ̀xìbì hadal qabr yóò máa wá pé ọmọ sẹ́fọ̀n o ó pé òun pọ̀ kọjá pọ̀ ló ń sàárè ìlénìí àrùnbí ni wàlẹ́ ìsàbí yìí dínú apá kan nù àwọn tí wọ́n wọ́ hadith wọ́n gba hadith wa ní bifati idal wàlẹ́ ìsàbí yìí dẹ́yinú lákìnnà àdàkọ́tọ̀ mistake nù kèésì ìsèpọ̀jẹ gbèsè la wàlẹ́ ìsàbí yìí dínú ìlàlbàlà kèésì ìsèwípé ntí ọ̀ máa mú banújẹ́ tí ó fi hùn kó kú rẹ̀ yìí kọ́bọ́ sí abẹ́ pẹ̀ kìí sì ṣe torí ẹ̀sìn o ilà ìbàlà àdánwò tó dé balá ìlójú ọmọ ti bẹ́ẹ̀ o nọ́kítọ̀ klọ́ọ̀sì wa mẹ́mẹ́. hadith àkọ́kọ́ à ń sọ pé àgbọ̀dọ̀ sallallahu alaihi wasallam àgbọ̀dọ̀ márùn kan kú torí pé ìnira kan dé bá wa. nínú hadith eléyìí oṣù ọlọ́run ni ilé ayé òní tí ìparẹ́ tọ́mọ nìyẹn ó fi máa kọjá lọ lẹ́gbẹ̀ẹ́ sáré àkọ́kọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ yìí kèé ṣe pé dandan ni kó ṣẹlẹ̀ ní gbogbo òlu ṣùgbọ́n yóò ṣàtẹ̀ lórílẹ̀ ayé nínú àwọn àfáà tó ti lọ gan ara ẹni tó sọ wípé ó láyé ìtàwọn mina amfani ibn abdulbari imaamu ibn abdulbari wọn láyé wọn kọ́ọ̀dì ìyá wọn láyé àwọn. bákan náà látẹ̀kùn mùsáà ayé ò ní sí ìparẹ́ hàtà yàmúrò rọ́jò làlàkọ́bùrù tí tọ́mọ nìyẹn ó fi máa kọjá rọ́jò lànà bí lò yóò kó obìnrin náà nù nítorí nù wàlẹ́dì takọ́rọ̀ ìdáná tìlùsùl ànàkúnlá máa kọ́rọ̀jà máa kọ́rọ̀jà lọ́tọ́ọ́lì láàmà fúnmọ́lá. ìntọ́bajẹ́ wípé ìntà àti ṣèdájọ́ ń bẹ̀ ìní kakpe ọkùnrin àfigbá pẹ̀lú kọkùnrin ni kì í ṣe pé kò lè tẹ̀lé tóbi náà àrọ́jùlù bẹ́ẹ̀ yẹn bó ṣe kóbi inú náà lọ́kọ́kùnrin náà tí bá wà ń kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè nǹkan kò ní mú sọ tí ń sọ wípé ha ọ̀ràn rẹ o ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́lẹ̀ tí wọ́n máa sọ bẹ́ẹ̀ ń gbà náà wàlẹ́ ìsàbí ìdínú kì í ṣe wípé ẹ̀sìn rẹ̀ ní gbé sáfù títì náà ìlàlùbàlà àdánwò ilé ayé ọ̀fẹ́ ẹ̀dùkù ìrìnà kankankan kò rí tọ́jọ́ mọ́rọ̀ lé ayé ìsìn tí ń wò ó mì í pé núktọ̀ ń bẹ́ẹ̀ àdìsí núktọ̀ wò ní bẹ́ẹ̀ núktọ̀ ni wípé èèyàn lè máa ran kan kú ó sì lè tọrọ kú tọ́ba jẹ́ torí pé ń sá kú síkì náà tó lè bẹ́sìn rẹ̀ ni. ìyàtọ̀ ti wà láàrin àdìsí àtàdìsí alákọ̀ọ́kọ́ ẹni tọ́ba lè bá mùsùlùmí jọmọ mọdúrì tọpíìkì ọgbà sùúrù o ibi tí bá ti ń dàrú ẹ máa dá mi padà kí n máa tọ́sọ ibi tí ọ̀pá ti píà ká má bàa gbé ṣubú àlọ́ hadith àkọ́kọ́ gbogbo ìgbà tí àárẹ̀ bá ń ṣe èèyàn èèyàn gbọ́dọ̀ tọrọ ọkú pé àṣàárẹ̀ mọ̀ fẹ́ gba lẹ́tà látọ̀dọ̀ rẹ̀ nítorí àárẹ̀ bá àárẹ̀ bá tún wá ń ṣe náà èèyàn tó lè tọrọ ọkú àìdíbẹ̀ ṣùgbọ́n kápẹ́ àrí òsè èèyàn téèyàn wà nírọ̀wọ́rọ̀sẹ̀ tí nǹkan kò mú kò gbọ́dọ̀ tọrọ ọkú àyàfi tó bá jẹ́ wípé kó máa wà láyé ọkàn rẹ̀ ọ̀bá rẹ̀ lọ́rọ̀ ẹ̀sìn rẹ̀ èèyàn lè tọrọ ọkú ń táìmù tàbí téèyàn bá rí wípé ntí ojú ń rí agbára àwọn ò lè ka mọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn yẹn. kílẹ̀ rí wa láàlì àsókùnkùn ma làmà àkọ́jáwò imamu máàlìkì ibn anas fìlmù àtọ̀ rahimahullah min kalami umar bin khattab radiyallahu ta'ala anhu wa arda umar ni allahumma ìrẹ́lọ́mọba mi o qad. dọ́wọ́ fàtìkù wáti ìlàgbára bíi tẹ́lẹ̀mà ogbó ti dé wà kábọ̀rọ̀ sí ni ọjọ́ orí ara mi ti lẹ ọjọ́ ti gorí ọjọ́ lórí mi wà ń tẹ́sà rọ́tọ̀rọ̀ ìyáàtì àwọn àmọ́nà tó ń ṣe ọlọ́nkọ́ lẹ̀ tí àbákiri gbà sẹ́mi náà gbà lọ́wọ́ àbákiri ó ti pọ̀ lórí mi ìlú òkú báyìí láyé ó ṣe ọlọ́run ìntàbójútó òkú báyìí ìntàbójútó ní ìtìtì wá pọ̀ sí báyìí agbára àti máa bá nǹkan yìí lọ mọ́ kò fẹ́ẹ̀ sí fún mi kí n má wàá rí jẹ́jẹ́ bó ti yẹ kí n jẹ ẹ̀rù ń bá mi fàkùbẹ́bìnì ilẹ̀ ìka bẹ́ẹ̀rọ̀ mọ̀gọ́ yìírín wàlá mọ̀kọ́ sìrín. ọba tètè mú mi ọ̀dọ̀ tí òfin ní jẹ́ pé yọ wà nínú ìwé sẹ́ni pé mọ̀ra ń mọ̀ yìí láre àbí bó ti yẹ kí n ṣe tó fún ẹ̀yìn ṣe tó bẹ́ẹ̀. wàá máa mọ́gọ́ àlàhádàl kọ́ọ̀lá lẹ́yìn ìgbà tí umaru sọ̀rọ̀ yẹn kò lo tó tó sùn kàmẹ́tì láyé ìdán tábà wá rí lẹ́yìn látọ̀dún ọ̀dá sàtàn mi ká máa gba ọ̀rọ̀ ẹnu wọn. a jẹ́ pé wọ́n gbọ́ yé pọ̀ lẹ́yìn àdébí sọ́nà lọ́wọ́ àná fúnra pé tí èèyàn bá rí pìtì náà tí pìtì náà wá ní bá ti pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn èèyàn èlé ìyẹn lè tọrọ ẹ̀tọ́rọ ẹ̀kú. dẹ̀lílù mi Allah subhanahu wa ta'ala ń gbàtí obìnrin tọ́jọ́ wípé inú ilé ọlọ́run ọba ní gbé ní gbogbo gbà kọ lọ́kọ kọ látọ̀sọ́nà kò ní kankan. tafarrọ̀kọ̀ lè ìbáradà ti rọ́bì ha ọlọ́run ọba ní sìn ní gbogbo gbà. alọ́kọ̀tara sọ wípé a fọ ọlọ́mọ Allah subhanahu wa ta'ala la fọ ọlọ́mọ bóòlù ó sì wá bímọ bóòsì bóòsì bí náà nì. tí ó sì máa ní fáyọ́sì lẹ́yìn ọ̀rẹ́ yìí kọ́kọ́ra lóyún ń bọ̀ wá fẹ́ bí mọ̀ ọwọ́ àníyá lẹ́yìntà ní mìtù kọ́bìlà pé mi pọ̀ kí n ti kú ṣáájú ọjọ́ òní ọ̀nbẹ ni wọ́n padà jù fún àwọn èèyàn tí wọ́n bá sì ń kẹnu ń òun tó sì jẹ́ wípé òun mọ́pámọ́sẹ̀ níbi àbùdàn fẹ́ẹ́ wọ́n kò tún nẹ́tì àmì ìyá kí n ti dẹ́ntẹ́ ti gbàgbé anabi yusuf alayhi wa salam nígbà tó di wípé alọ́sọ̀tàn ala ọsọ di olórí ọsọ náà dẹ̀ ti ń pàṣẹ àmì yòókù ti mu ń رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت وليي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين ee bí mo ti ń bá a lọ yìí má jẹ́ nǹkan sórí kìtìrí o pàmí lórí ìsìláàmù ala kulli hal ẹni ìgbà tó bá jẹ́ wípé èèyàn ọ̀bá sí lórí ààrẹ nǹkan ọ̀rọ̀ kan tó lè mú tọrọ ọkù ni pé àdánwò tó bá bá tó bá ti ní bá ti pèlè sí rẹ̀ bí ọ̀la yìí kí n kú báyìí kó pé mi o ó lè tẹnu sùn jáde ṣùgbọ́n kápá ààrẹ ni téèyàn èèyàn gbọ́dọ̀ máa tọrọ ọkù ní mọ̀járọ̀dù pé ààrẹ dé àyàfi ìgbà téèyàn bá lórí pé ààrẹ kì í téèyàn yìí. èèyàn ń rí in tó súnmọ́ in táàrẹ̀ nìkan ó làpẹrẹ wípé ọ̀njọ́pá rẹ̀ tó ń wọ́sẹ̀ kẹ́yìn rè tó ń rí ìjáde láyé kílẹ̀ rí wa. la'alli atubu ila ma jaa fi sahih inda al-bukhari rahimahu allah ta'ala fi akhir mardi sallallahu alaihi wasallam ndakta nkan lẹ́yìn ìgbà níbi ààrẹ káàdì tètè ìjáde láyé ìjáde bí اللهم اغفر لي وارحمني وألحقني بالرفيق الأعلى wọ́n ní sábẹ̀ sí ọ̀nà ọ̀rọ̀ kú bá ó sì sọ pé aláàárẹ̀ ọ̀gbọ̀rọ̀ sí kíni o ọ̀gbọ̀rọ̀ tọrọ kú gbogbo aláàárẹ̀ tó pé n ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ n ti ń rí àpẹẹrẹ pé àdìsí àmàdìdé oṣù ló lè rí yòó tọ́sà kan ló máa ń àpẹẹrẹ tí wọ́n fi ń hẹ́ nìkọ̀ọ̀kan ìbéèrè ọ̀wà jáde wípé bóòlù àti ìṣèwà mọ̀ wípé àárẹ̀ yẹn ni ó bòrò lọ torí pé gbogbo àárẹ̀ títí máa ń tẹ́tẹ́lẹ̀ kọ̀sọ́ bẹ́ẹ̀ kọ̀sọ́ kan lọ́wọ́ mọ̀ fúnilé wà hàmì wà àdìsí fúnilé lè rọ̀ fi kìlì àlà kọ̀sọ́ wà sọ bẹ́ẹ̀ kí ló fi hàn sọ́bẹ̀ gbélé ọ̀dà tó yọ sọ bẹ́ẹ̀ la àdé àtúkù ìlànà já àti fìlmùsùnà عندما أحمد كذلك جاء في المستدرك عندما الحاكم من حديث أبي مويهبة رضي الله تعالى عنه وأرضاه àbúrò wáyé ní báyìí ọ̀kan nu ẹrú àtàkùnlá mi káàdì ti ti bọ́ kúrò lọ́rùn rẹ̀ ṣùgbọ́n ilé àdébí lẹ́nu ìgbé àbíwá lọ́ba ní àjì òwúńjọ́ kan níbi tó ti sùn lọ àbíwá àjì àbíwá ní ìntọ́lùkì bí ya àbàbò wáyé ní báyìí fọkọ̀dé àmọ́ ni rọ́bì àn àtẹ́sìrọ̀ lè ájì bàkì ìlọ́gọ́sọ̀ àbúrò wáyé bàtẹ̀lé nkálọ̀ mo fẹ́ kó o sì mí lọ bí tí mo lọ yìí torí àkọ́kọ́ kan ala ń pa mí láti báyìí lójú ẹsẹ̀ pé kí n lọ tọrọ àforíjì fún àwọn tá a ti ti bà sí gbogbo ẹsẹ̀ ẹsẹ̀ níbẹ̀ náà sọ ábà ni o júlù àmì náà ló kírun sí ẹlá o. ọlọ́ni lọ tọrọ àforíjì fún un kálọ̀ ó ní fàǹtọ́lá tó máa wọ́n wá dìde mọ̀nbárí sàn lọ mọ̀nbárí mi lọ. nígbà tó ti wá dé àmì àtàrí amsa wa dúró àbúmọ̀ yẹn ó wá ní ọ sálámà sí wọn nígbà sálámà sí àwọn àtàrí nǹkan kó tó sàkàtàdúrà fún wọn àbí wá ní lìyànnà àlééfùn mọ àṣìbáṣì ènìyàn bí mọ àṣìbáṣì ìnà àkùbàlà ti títà náà kàtúntò ìlẹyìn lèmọbìnrin يجبر أولها آخرها الآخرة شر من الأولى اللهم صل على محمد وسلم النبي صلى الله عليه وسلم قال هي ẹ̀yin tí ẹ̀ ń bẹ nínú sàárè yìí nì ẹjọ́ lọ yé yín dáadáa wípé inú lẹwà lẹ́wà n tí ó dùn ẹ̀jẹ̀ ń bẹ lórí ọmọ ìsìnlá tó lè lọ. akọ̀bàlà ti fi dáná dààmú dáàbò ní ń bọ̀ yìí wàhálà ní ń bọ̀ tó tẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà ọwọ́ ara náà ń máa fà. wàhálà tí wàá ń bọ̀ yìí kàkítọ̀ yìí lẹ́yìn muslim ọ̀tà sí òòrùn tó òòrùn tó jẹ́ pípín ẹtí mẹ́nu ẹ̀gbẹ́ tó bá náà wọ ara rẹ̀ kò lọ́wọ́ ara rẹ̀ ẹ ti wàá wò dàbòdà àbò àti wàhálà yìí yẹ ti bá wọ àwòwálò ha àhírọ̀ ha níjọ́ tó bá ti tẹ̀lé báyìí ká a máa lọ. ìtọ́ka kan sọ yẹn. tọ́wọ́ wá bẹ̀rẹ̀ sí ọ̀pá al-akhiratu sharrun min al-ula ǹjẹ́ bá ní lónìí sọ̀rọ̀ ọmọ ìdúró ní àdàbò ìmọ̀ méjìlá ló ti kọ́ ló fi ròyìn wàhálà yìí wàhálà tí ó ló sọ bẹ̀ ó dì ní ẹlẹ́ẹ̀kejì èyí tí tún máa wá lónìí ẹ̀rí tó bá bá àṣẹ ìpínlẹ̀ ẹnì kọ̀ọ̀kan náà bá ti kiri mọ́ báyìí wàláì tẹ̀mọ́ ní kó kálukọ́ máa sọ̀ tán bí ìgbà kékeré rẹ̀ ti rí a máa ń ti pé bí ìgbà pé à ayé sì dáńgbà náà gbòǹgì ti kéré wàláì kí n rí àwọn òde ńgbà kékeré yìí kí máa dúró yìí bí mo ti kéré èmi ò rí àwọn òde tí máa ń rí lẹ̀ mo ti kéré kí rí òde tí wọ́n ti yà lẹ́sẹ̀. kátó wá sọ irú nǹkan tó tún bí wá ní máa sọ nínú tàn ìdán wàhálà tá ń sọ̀rọ̀ rẹ̀ aláàbì rọ́pù ṣàrù nílẹ̀ nígbà èyí tí wọ́n máa kẹlẹ̀ yìí yọ ọmọ ní ìwádìí lọ náà sábàtà lọ nígbà sábàtà lọ. ojú ẹsẹ̀ ní títà lọ́wọ́ ọlọ́run sì ń rán ẹsẹ̀ àpapọ̀ yìí pé àṣàkọlá kó o tó kó o bí tọ́ wẹ̀ àṣàkó o mú nǹkan kan lọ méjì. مفاتيح خزائن الدنيا والخلود فيها ثم الموت والجنة níbi níìsì níìsì inú kíwà níbí kọ mọ́kùnmọ́ gbogbo ayé nǹkan kó fún ọ títí títí kọ wá fún bàtà yìí ọba parí kó o padà wá jẹ mẹ tàbí ìmọ̀lìmọ́wò wà jẹ mẹ tó bá kí wò sọ́ọ̀mọ̀ ọ̀bọ̀ níìsì kó o sì máa bọ̀ wá jẹ mẹ́rin àbúrò ẹ̀ bá ti pé débi wọ́n sáà tẹ̀lé ọ̀rẹ́ débi òtí ìdáhùn débi mi ti ìdáhùn à ah, ó ní kí àkàrí bàbá tó àkàrí nàìjíríà wà lè olóòdà bí yà á lọ́dọ̀ ìjà náà alákọ̀ọ́kọ́ ni òun ànàbí o ànàbí ni láwà lọ láwà lọ ìmú alákọ̀ọ́kọ́ yẹn bí ìlú ẹ̀ kọ́nù láwà lọ ìmú alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì mú kí mọ̀ ọ̀dọ́ ọ̀rọ̀ ẹ̀rí àfọ̀mọ̀ yìí bàtà jẹ ó ní ọ̀rọ̀ jẹ̀rọ̀ sàlám ànábì wà wọlé padà fáàpù bí a bí rọ̀sùlì láyé sọ̀rọ̀ sàlám wájà àwọn ẹ̀dì máa dà fi yìí níjọ́ bá nàbí wọlé ń dàjí yẹn padà lóhun padà tọ́ka tó bá àtúbà tí wọ́n tó tún padà báyìí ìlà ànábì bẹ̀rẹ̀ ààrẹ tó jẹ́ pé kò sí méjì rẹ̀ lọ́sẹ̀ jáde ìrán ìyẹn jẹ́ mọ̀ wípé gbogbo ìgbà tí ààrẹ bá ń ṣe èèyàn lè wà tètè máa tọrọ kí ni o ikú kí ni wàá máa mú jọ tọrọ kú láàlè àtúntò ramajà kẹsàn ẹyìn nàkàlí tàbí rẹyọ kẹlẹ tàjà bí hadith ummi mu'minin aishata rọbì abalha àti sọ̀tún ọ̀gbọ́n àwọn ọ̀sẹ̀rẹ̀ máa báwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀jọ́ kan wípé mẹ́ta àhàbà nìkọ́ allah àhàbà allah nìkọ́ à wọ́n mọ̀ làmì òṣìṣà nìkọ́ allah làmì òṣìṣà allah nìkọ́ à gbogbo ẹ̀ nìjọba ti nífẹ̀ẹ́ àti pàdé ọlọ́run ọlọ́run náà gbogbo apáti kórìíra àti pàdé ọlọ́run ọlọ́run ní ìdẹ́ pàdé ọtọ́ ziyada lafifa fáàbìtà sọ̀híhà mẹ̀kìbàlì ọmọlẹ̀ mìíràn àtàlà àdìsá ti rọrùn pàdé báwọn ṣùgbọ́n ti yá wa àyíṣà tó tún wá gbé bẹ́ẹ̀ dìde ó ní fàkúntù yá akara yìí yà dán lè mọ̀ fàkúlù náà nẹ́kìrọ̀ hamsa salam gbọ́dọ̀ tọ sọ wípé ẹ bá nífẹ̀ẹ́ àti pàdé ọlọyìn ọlọ́run lẹsẹ àti pàdé rẹ ẹ bá kórìíra àti pàdé ọlọ́run bá ọlọ́run lè lẹ pàdé òun náà tí èyí lè kórìíra kéèyàn sọ fún òun fẹ́ kú torí pé gbogbo ala rẹ kú o sábà ti fẹ́ kú tí èyí bá ti kórìíra àti pàdé ọlọ́run bá tó jẹ pé ẹ bá ti kórìíra àti pàdé ọlọ́run ọlọ́run kórìíra àti pàdé rẹ. bí ààrẹ tó bẹ̀rẹ̀ náà ní ìdí bàbá dáná ní kọ̀ọ̀kan wa náà lẹ́yìn náà ní ìsinmi àbí ní lẹ́yìn sàkàdáyà ntí mọ̀ nsọ tọ́lọ̀ ní nsọ bá nkọ́ o bí wọ́n ti gbọ́ yé nkọ́ o walakinna al-mu'min ṣùgbọ́n mu'min ní òdodo. idha bushira bi rahmatillahi wa ridwanihi wal janna ahabba liqa Allah bọ́ba ti di kó ti fẹ́ gbèsè kúrò láyé tó fẹ́ tẹ́wọ́ gba lẹ́tà àti tàrí báyìí láyé wọ́n wà máa fún òògùn pé ọlọ́run ló ń orí jẹun ọlọ́run ló ń wọ́n sàánú rẹ̀ kọ́dà ìjẹ́nà lọ́wọ́ wọ̀ àhábàlẹ̀kọ́ Allah lẹ́ẹ̀bàdì tí wọ́n máa wípé ọlọ́run pé jìntàn rí báyìí jìntàn rí báyìí jìntàn rí báyìí kìí ṣe pé ń tàdúrà kó ń fẹ́ kú bí ọ̀jẹ̀ kó ti rí àpẹẹrẹ pé kó wọ́n máa bọ̀ wọ́n sì ń fún ròdò wà ìlànà káàkiri mọ̀tàkùnkẹ́ sí rí tó bá ti kù díẹ̀ tó fẹ́ kú ìbírọ̀ náà ní wájú rẹ̀ bàkẹ́rì àyíkọ́ àlọ́ ara rẹ̀ ó wà á kọ̀ ní fẹ́ kúmọ́ wọ́n sì bí ẹ̀jẹ̀ jọ ẹ má ti dé lọ báyìí bàkẹ́rì àlọ́ àyíkọ́ ọlọ́run ìlà táwọn fẹ́ rí ọ náà tẹ̀lé sí ìwúlò rẹ̀ ìdá mọ́tàlá wa di mẹ́ta mọ́tàlá ìwúlá ẹni àlọ́ ìbá ń sẹ́yìn orí kan fọ́ yàn inú rọ ẹ̀yìn bá ló ṣe yí gan. ṣé n bá a bẹ̀rẹ̀ nínú ẹ̀ kàn lọ níwájú ẹ̀kẹ́ ní kẹ̀kẹ́ lọ padà. wọ́n ní sẹ́kà sábà báyìí lọ́rùkọ̀ rà ah, o ló ó jẹ fáṣẹ̀ láti òkú rẹ̀. ẹnì kejì ilẹ̀ tó dé pé ọba ní kìkì bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí yàn ó bímọ.

a gbọ́dọ̀ tọrọ ọkú torí àárẹ̀ kan tó dé wípé ojú tí máa já lẹ́lẹ̀ lọ káàdì àpẹẹrẹ nǹkan ní ìbálò ẹlẹ́ẹ̀kejì èèyàn lè tọrọ ọkú tó bá jẹ́ wípé ìtìlẹ̀ ìjọba lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ wàlùfíkìnàtú aṣáájúdomínà lọ́kọ́tẹ̀. ẹlẹ́ẹ̀kẹta òun nígbà tí ààrẹ bá débi pé ìyẹn rí àpẹẹrẹ eléyìí òdúrà àwọn àjàǹdí sọ́kọ̀ lọ́ àlùfáàlámà ní èyí ọlọ́run kúrú gbé kẹ́míkà náà ní bí máa bọ̀rọ̀ dọ̀rẹ́ báyìí. ọ̀rọ̀ bẹ́tẹ̀ kàtàkì yára ìbéèrè wáyé kí ni ìbéèrè tá a fẹ́ gbéra wa àjálù láàyè dáhùn àléhà wà láyé ń pọ̀tù àsìkò tí èèyàn ń lò láyé ń ò lè fi kún un ò lè yọ kún un bẹ́ẹ̀ kí wá láǹfààní tá a fẹ́ ṣe ń di kí ọ̀rọ̀ tọrọ fún bí kú sọ wẹ̀ ìjọ tó kún ẹ̀yọ́ ooo kí ló ti dẹ́ fún àǹfààní sọ fún wa wípé ẹ má tọrọ kó ẹ má tọrọ kó àtàǹfààní pẹ̀lú wípé gbogbo tí ọba tọrọ kó kí sì ń kú sóbi lẹ̀ tọ́jà mọ́tò mi yọ wá ní ẹnikẹ́ni tó bá ti jẹ́ pé agbègbè ọ̀nà làwọn ọ̀dà pé ìgbà tí wọ́n bá wọlé òkè à kò dàrú ṣùgbọ́n títọrọ ọkú kò ní bá ti pẹ̀lú tó tẹ̀yìn òkú lèbi tó tó tẹ̀lé òkú. kò ní déyìn òwúrí mú mímá èèyàn ti lè kú lẹ̀ ní sáájú kọjọ kùtù tó pé tí ó ní kápò ara rẹ̀ àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá wọn ní ẹnìké gbọ́dọ̀ kú lọ mẹ́kì. kọ́kọ́ pé ìjọ tó kú rèé o kó sì bu ẹ̀rí ọ̀sọ̀rọ̀ nọ́kítọ̀ alọ́sọ̀tara ń bá wọn Yahudi sọ̀rọ̀ wípé kápẹ́ tó tọ́ ni gbọ́n tẹ́ ẹ máa sọ jáde o pé ẹ̀lẹ́ wà lìjẹ́ náà ẹ̀lẹ́ ti gbìnà fata máa ń na wòlé mọ́ ẹ tọrọ fún gbàdá ẹ bá tó bẹ tó wọn ni ayé àníyẹn tí ń kọ́ máa ń jà wọn tó fún wọn tọrọ fún kí àbí wàá fẹ́ rẹ̀ àbí ní ṣe lẹ́wù tàmánà wòlé mọ́ làmọ́ tù jẹ̀mí àyè tí wọ́n bá ti lọ tọrọ fún dọ́là lọ́nà ní fún ìbá gbé gbogbo wọn jẹ́mọ́ àmọ́ nǹkan kan làbá bọ̀ tàbí débi o wọ́n ní káwọn mọ́tò wọn a ti gbọ́ yín pé mọ́tò wọn fún kíkà mọ́tò wọn yìí náà gẹ́ ìdí ìrọ̀lá fún ẹ̀rọ kù àwọn ìyàwó ni wọ́n ní ẹ̀yẹ ẹ̀kọ́ tó wọ́ pa yín wọ́n ní sọ́mọ́ yìí lọ sọ́mọ́ ìjọ náà lọ wọ́n ti kí o wọ́n ìgbà kú pé ilé àgbẹ̀bí ìwọ nìkan láti sọ fún ìpè tó bá jẹ́ pé wọ́n bá lọ lè tọrọ kú ni lọ ìbàjẹ́ kù kí ló wá ní kí wọ́n fi tọrọ rẹ̀ tó bá ti kòwé tù. alusabibat wal asbab gbogbo ẹ̀ náà ní pẹ̀lú ara wọn. sí nǹkan wọn bẹ tó lè yí àwa nínú tí ó àdàbí léèrè tí ò ní yá ṣubú àlùwí pé mẹ́tọ̀rọ̀ kú. ẹ̀yin ẹ tọrọ fún wò sẹ́yìn bá tó bẹ̀ tí wọ́n ti lọ tọrọ fún ìwọ̀n ìbá fún o. la àlùbí àdúgbò kò ìlànà jẹ́ àtúnṣe àdúgbò sọ̀tọ̀ lọ́rùn ìwọ̀sán máa ń sábà wà bá jọ̀kọ̀ wípé yá Rasulullah أرى أيك رقى نسترقي بها ودواء نتداوى بها هل يرد من قدر الله شيئا قال رسول الله صلى الله عليه وسلم bal hiya min qadarillah. Nabi sallallahu alaihi wasallam sahabat sama baca Nabi sallallahu Araita rupa lihat dia sallam oh ini mutu ada makam di kejo ada dengan je kama ka di ki ya ya ke jota kama ka fatia ih kalau tadi bulu bulu wajawaan dia di bagi tani bahasa bàbá ìjàgbó yọ bàtí lọ tàbá tẹ rúkìá sí gàgà àbátọ̀tọ̀ rọ́bà tí mo kẹ̀ ẹ́ kó lẹ̀. hali lè rúdùn mi nǹkan dàrí lẹ́yìn ṣe hàn gbogbo ń tàn kàn àtàgbó tàn ṣe o tó lè fi nǹkan kan kú òun kádà ọlọ subhanahu wa ta'ala. pé táìmù tẹ̀ ẹ́ ka rúkìá sí ní ẹ̀rọ bá lọ tí rúkìá yẹn ló ń mú lọ àbí tí wọ́n bá tún lè kádà nǹkan lọ́dọ̀ àbọ̀dé ẹ̀ agbóta àgùntẹ nígbà tí ìgbà tí ìbà wà lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sábò ní wọn wà lọ ni àbájú kò tí bọ́ọ̀lù gẹ́gẹ́ náà lóko tí ó gbẹ wá sí níbi ara wọn àmẹ́bí ní báyìí ní àmì ọ̀dàrí ìjà rúkì àti ẹ̀sìn ẹ̀sẹ̀ ẹ̀rí torí bẹ́ẹ̀ àgbóta ẹ̀lò náà tẹ́bílẹ̀tì ẹ̀lò náà tẹ̀lé bẹ́ẹ̀ abẹ́rẹ́sẹ̀ ìbàdàn torí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà nù kádàrọ̀ ọlọ́ọ̀ni ẹ̀ńtàtì kórè ọ̀bà tí ìtò tí ọ̀nà ẹ̀rí ń tẹ́lẹ̀ sí tí èyí gbàtọ́ náà ní ọ̀nà àwọn. ìdá àwọn jẹ́ ni wọ́n tọrọ kú jọ́sí àyùmọ́ tọrọ kú wọ́n jọ́nà àti pé jọ́sí wọ́n kú kọ́ni. hada abudulayi lẹ́tà wá dé àwa rẹ̀ ń dín lápẹ̀lẹ̀ wípé ikú ti dé. Ntọ́ da akpọ̀jù kọ́mọ̀ fẹ́ gbèsò dáadáa. كفو استكفار كفر كلمة لا إله إلا الله ثم تلقين الميت كما صلى الله عليه وسلم بعد كم في ثم تعالى حديث ولو في الملك لقنوا موتاكم لا إله إلا الله فمن كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أما بالله إلا لو يسكي òkúni لنا أنت kú ṣùgbọ́n ẹ̀la ọ̀jà bá ń pèsè lẹ́nu àádà àlekù kọ́ máa wù káàní ètò wí ma kìí ṣe fáàmù lẹ́la òkan lọ́dọ̀ rẹ̀ lẹ́la tẹ̀sí wí lùkọ̀ kan bẹ́ẹ̀ la ilaha illallah muhammadu rasulillah ni a máa sọ fún. nítorí wípé nǹkan méjèèjì tíyàn lóye láti kan méjèèjì yẹn dára onílẹ̀ yẹn lọ fún òun gbà tó kọ̀ sọ́ba ní àbọ̀rọ̀ màsàkàlà. ذلك يا تاول جاي كله لا مش فانت كان بقول له انت كان بقول له تركي كوبا نكاي تعالوا كوبا وكوبا فرعون أعوذ بالله من الشيطان الرجيم وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين فرعون nígbà tí wọ́n tẹ̀lé ní tó wí kẹ́yìn ní pé láàyè pé ọlọ́run tá apákan àfọ àní ntú òfúgbàtúgbà rẹ wípé kò sí ìrọrùn gbogbo wá ti wọn ta ìdínú tó ti náà tẹlẹ mi. ìdán tí a máa sọ bẹ́ẹ̀ lọ́wọ́ fún wa ṣìáàrùn ni lógo láìlẹ́ ẹ̀rọ sọ̀rọ̀ sọ́lá mi sábà ń yíwáyé àti bá ń sọ bẹ́ẹ̀. bákan náà tó lùkùnrin bá ń pè ọ́ jẹ̀mọ́ ìpèsè dídí àkákì ìsàmì dáadáa. sọ́ńtà allah akbar allah akbar lẹ́yìn mọ́. هذا تبارك الله الله أكبر لا إله إلا الله تعوض من جوم كي لا إله إلا الله مفروض تصلى عليه بيت قومت على كل وكتب في كنت في صنيف إنتاوي لقبل لي لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لو باولي باوليك تبتي وليك آدالي آه، a gbọ́dọ̀ wí nǹkan kan fún mọ́ àyàfi tó bá tó sọ nǹkan mi tọ́jà pé kò sọ nǹkan mi o láìláláwò mọ́tò sọ̀rọ̀ kì í ṣe tó wí káyìmọ̀ bó ṣe ń sọ bá ṣe sọ lọ́ọ́ ìlà rẹ̀ oní àbáni lọ́ọ́ ìlà ìlọ́mọ́ muhammadu rasulullah olùtọ́sọ bí ẹ̀mí bí ẹ̀mí ta gbọ́dọ̀ pé ọkọ̀ sẹ̀yìn gbé wọlé àti àbújá o. nàmbé èkó ní ẹgbà sí o àgègè. ní ìgbàgbọ́ mi àpapá ní ẹgbà sí o. a sì wá sọ láìpẹ́lá àìlọ́ wa mọ́tò sọ̀rọ̀ àfẹ́lẹ́ mi tí ó tún fi mú lẹ́nu wa kì í ṣe pé ti kọ́ níwájú rẹ̀ tó ti wù tá ti kó sùúrù lẹ́ẹ̀kan á kọ̀ dáadé títà ti máa sọ tó sọ nǹkan mi ojú kan lọ ṣùgbọ́n gbogbo èèyàn ti máa kù kí máa lè wí wọ́n sì wí lọ́nà mi. alọ́sọ̀rọ̀ tààlà èèmọ̀ ni máa ń ṣe a máa gbóhùn lẹ́nu ẹlòmíì ṣáájú tó ní pé kó dé gbogbo tẹ̀ ní sọ́jọ́ máa gbọ́. tẹlumi a máa kù pẹ̀lú wọ́. ala kulli hal lẹ́tà ìwádìí ní ìyànjẹ́ gbà oníkàrí ìyá. àkọ́kọ́ ẹni ọgbà lẹ́tà yìí ọgbà tẹ́ni kò ní dúró kàmá. nítorí pé ihun tójú lẹ́tà ń lọ ìlókù tí ọmọ wù lọ òun náà lẹ̀mí rẹ̀ kí lẹ̀mí wa làálì àtúwò làmàjá àti sọ̀hìn. عند الإمام مسلم من حديث أم سلمة رضي الله عنها وأرضاها قالت دخل رسول الله صلى الله عليه وسلم دخل رسول الله صلى الله عليه وسلم على أبي سلمة وقد شق بصره فأغمضه رسول الله صلى الله عليه وسلم فقال اللهم اغفر لأبي سلمة وارفع درجته في المهديين المقربين واخلفوا في عقبه في الغابرين واغفر لنا وله يا رب العالمين وأبقي له في قبره ونور له فيه فضج الناس فقال رسول الله صلى الله عليه وسلم لا تدعوا على أنفسكم إلا بخير فإن الملائكة يؤمنون على ما تقولون اللهم صل على محمد وسلم أم سلمة صلى الله عليه وسلم ọ wálé àwọn nígbà tí àbùsálámà ọkọ wọn. ṣùgbọ́n sátán bó ṣe wọlé báyìí wà kọ̀ di ṣàkọ̀ bá sọ̀rọ̀ tí wọ́n bá ní ṣàkọ̀ bá sọ̀rọ̀ ìsàn kéèyàn owó báyìí. wọ́n ti mẹ́mi lọ làṣẹ yìí pé kìí ṣe lẹ́tà tí òkú máa ń dẹjú lẹ́bàá ìdí máa pé ń tójú lẹ́tà lọ lókùn tí wọ́n ti mú ẹ̀mí rẹ̀ lọ. Ah, bá a ṣe wá débi àbíbí wa ni àkùnmọ́ àbí wa da ojú méjèèjì padà sísàlẹ̀ àbí wàá ní ìnà rúhà ìdá kúbidọ̀ tẹ̀bí àwọn ibà sọ́ọ̀sì gbogbo ìgbà kí ìgbà tí a bá ti mẹ́mi lọ ojú máa tẹ̀lé mi bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ ẹ̀ nìkan lọ́nà ìbá ẹ̀fọ́ ojú ẹ̀ ní padà tàbí ìdílé lọ bẹ́ẹ̀ ló sọ́nà bá ń tàdúrà fún àbúrò sálámà wípé Allahumma ìfìlẹ̀ àbí sálámà níta àná níta àná níta àná fàbọ́jà náà báwo sì sọ́ǹtà ni ariwo ní bẹ́ńtà àwọn ìbá ń pariwo wípé wàhálà yóò ọ̀ràn yóò adára o kíní kankan ta ẹlẹ́ni wa lọ kíní kankan o àmọ́ náà tó dábà lórílẹ̀ olùkọ́ ayọ̀ náà dábà ẹlẹ́ni kìkì an san wájà yìí ó ń sọ̀rọ̀ láti ẹ̀jẹ̀ àlà àǹfíṣkùnmí ìlànà ẹ̀yìn bókù bá ti kú báwọn ntọ́ dáadé ẹ máa fẹnu yín sọ́wọ́ àìgbélé ní sẹ́pẹ̀ máa wù fa iná ìmọ̀lá ìkàtà yóò àmìnú náà àlà àmàtàkùn lóhùn. torí àwọn mọ̀lẹ́kà kan bẹ̀ iṣẹ́ ẹ̀fẹ́ tí wọ́n máa wá sábẹ̀ tí gbogbo táwọn ará ló wù bá wọn. dájú ìlú ọ̀dọ́ báyìí sùkúù ní màdù wọn là lù. ọkọ̀ mi wá kú báyìí sí ìlú lọ́kọ̀ọ́rin náà wọ́n là lù. òwúrọ̀ ìfẹ́ bá gbẹ aláma náà ju àwọn tó fẹ́ bá náà yóò bá yìí lọ́la màná lọ́la wí. ètò pínlẹ ti gbé ah, kọjá fún mi lẹjọ ọkọ tẹlẹ yájú lọ fámìlì lọ́la wí. gbogbo tó ń kálukọ́ láǹpẹ́ lọ ẹ̀wí jẹ̀mọ́ wàlọ́ ìsìlámù lòdì kílẹ̀ yìí wa ẹ gbọ́ gbogbo tó ká lóko ní ọba tó ń gba Abíọ́lá Abíọ́lá lọ́wọ́ nàìjíríà ò lè dá ọmọ lámì. èyí ń bá wá jà sí náà ti bẹ̀rẹ̀ èyí ń bọ́ ká lóko jà ń sọ̀ fẹ́ náà ti bẹ̀rẹ̀. ẹlòmíì tí ò tí di ọlọ́rọ̀ yìí ti ọlọ́rọ̀ yìí dá kékeré lókun. ṣé a ah, àti ìṣẹ̀lẹ̀ náà àjọ ìgbà náà ti kú ní ìdílọ́rọ̀ yìí máa wọ́n ti lè sáré ti pé kò ní lọ́rọ̀ lójú. ha bí jẹ́jú báyìí ha pátánà mi lọ lórí lọ wà lámì. ìyẹn fi bí wọ́n ti wá gbẹ̀mí níbo ni wọ́n máa mú lọ. قلت هذا جاء في الصحيحين وفي غيرهما من حديث أبي هريرة وغيره من الصحابة أزل صلى الله عليه وسلم به أسرعوا بجنائزكم أسرعوا بجنائزكم أبت لوري ما سيكوني تبتكو أبت ما يقولون إيه؟ فإن كان صالحا فبجليري إن جوب ما في قدموني قدموني ẹni tí máa ń gbé mi lọ sí àyè tí ń kiri kẹyìn ìkẹyìn ìwádìí mi ẹsì tí máa ń bẹ. wà á ń dákun sọ́ọ́lì àtẹ ìkúrò kọ̀tìmọ́lì wà á ń dákun síwá rẹ́ẹ̀lì fàṣẹ́rù òní tàbọ̀rọ̀ làwù ànrẹ̀kọ̀ọ̀bíkùn ṣùgbọ́n kápẹ́ ẹni ìbílẹ̀ tó kù yìí àjẹ́ wípé abúlé náà fẹ́ dépò ní kíni o ẹlẹ́dẹ́ dépò lọ́rọ̀ yẹn. akọ́kọ́ nù àpá wọ́n ní ìmọ̀ àṣàkíyèsí wípé tó kù bá ti kú kákárí palẹ̀ rẹ̀ mọ́ kákárí ẹ̀ lọ́dún kẹ̀lẹ́ yẹn. ìtumọ̀ ẹ̀kọ́ wọn tòlóṣà sáà sọ̀rọ̀ yẹn nípa yìí pé tọ́ba jẹ́ ní ibi ní fàṣàwùrù tàbọ̀rù náà wù àwọn ìkọ̀ ọ̀dẹ́kùn àjẹpẹ́ aburú lẹ aburú lẹ tẹ́ ẹ bá tètè lọ sí aburú lẹ gbé kúò lè dìkà lẹ gbé kúò lọ́rọ̀ yìí ibi sì ní abẹ́. ó mi pé káàdì ìṣẹ̀ ń gbókùú lọ ilà ìtumọ̀ dúró yẹ́nso pé káà ìyàtọ̀ yóò sí náà tó bẹ́ẹ̀ ojú rẹ ojú kí ni àti kí ni ó fi ká náà bọ́ sí bẹ́ẹ̀ lọ́sàárẹ̀ lọ́dún tàbí ní ìyàlóko náà tó ní náà náà tó fẹ́ yẹ̀wò nǹkan tọ́tí táìmù ẹnì èyí ó máa rìwáyà tó wá wá sísun náà ó ń sọ lọ́run sàkàfẹ́ pé ìdààmú ni àwòrán sọ́ọ̀lì aláṣẹ̀rí rì ẹni ọba jẹ́ nìyẹrẹ tí wọ́n bá ti gbé sórí hàdìbá ábàtìl hàdìbá ìǹtẹ́tìmọ́ tí wọ́n ti gbé lẹ̀ kí ni wọ́n fi máa gbó gbogbo alẹ́ ìtàn ìbẹ́ẹ̀sì kan ìdíkpó sí o. tí wọ́n ti gbé lẹ̀ tó sì dé èèyàn rẹ̀ yóò lọ sọ wípé. قدموني قدموني ẹ tètè máa gbé mi lọ sí ààyè ìdè. wà ń kí àná rọ́dù ìyá ni àtò kápẹ́yìn bú ló ń tọ̀ yóò máa sọ wípé ya wáyìlì àyìnà tẹ̀sàbù nàbí òṣòrìbù wọ́n dàbí ẹjọ́ nínú ìwáyà mi àbí sọ́dún bọ̀ mọ́ àti ọ̀sán lọ́mọ yìí. إذا وضعت الجنازة السرير كما تنبق سوري تقريبا أشير سوري كما تنبق لهم tó bá jẹ́ ìrìn ní ètìtì máa ń ètìtì máa ń kápẹ́ ní ibú ni yóò máa ń pè á níbu ọ̀dà báyìí níbu ọ̀dà báyìí gbọ́dọ̀ níbu ọ̀dà báyìí tí ọmọ wa wí. àti ní ìyẹ̀kùn mẹ́rin òkú kó lù ṣe ń ilẹ̀ ìṣù gbogbo ntọ́lọ̀ ń dání ọmọ ẹ̀gbọ́ àyàfi ìyẹn nìkan ni ò lè gbọ́ àjẹ̀lú ọmọ ẹ̀gbọ́ hmm. káwá làkọ̀ rẹ̀ báwọn káfíìn ọkọ̀ báwọn ìkan wa ń bẹ bẹ́ẹ̀ ní padà dáa kan tọ́jú wípé àtẹ̀yìn àtẹ̀yìn ò lè gbọ́ kí wọ́n á tó jẹ́ pé ìyẹn nìkan ni ò gbélé tí fi ní àtẹ̀yìn ni ò lè gbọ́ ẹlẹ́ẹ̀kejì àbọ̀bì ìwáyà yìí. láti so méjèèjì pọ̀ kíákíá. لعلي أسوق إلى ما جاء في صحيحين من حديث أنس بن مالك رضي الله تعالى عنه وأرضاه. أنس باوى جماعة الجفن. وأني النبي صلى الله عليه وسلم سبحانه وتعالى إن العبد إذا وضع في قبره bí wọn bá ti ń gbọ́ ọmọnìyàn sínú sàlẹ̀ rẹ̀ báyìí wàtàwálà ẹnu àṣàbùhù àwọn ìṣẹ̀lẹ̀ tiẹ̀ wá sí tí wọ́n bá ti ń yíṣẹ́ padà lójú ẹsẹ̀ wọ́n dẹ́nu padà sílá wà ìnáwó làyẹ́sìmọ̀ kọ́rẹ́ ẹ̀mí àárín kọ́dà kó kó kó bàtẹ́ ẹnìkọ̀ọ̀kan wọn ni wọ́n máa ń gbọ́ wọ́n máa wá sọ pé kákú ìyàwó lọ fẹ́ fi dìkẹ́ ń yàrá rẹ̀ báyìí ìyàwó ẹ̀ ló ti padà yóò kákọ́ ọmọ lọ fẹ́ fi dìkẹ́ ń yàrá rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tó súnmọ́ ọdún bí tí ń bẹ́ẹ̀ ni wọ́n gbọ́ irú ẹsẹ̀ wọn lò ẹsẹ̀ pé kò ní ó sòrò lẹ́nu torí pé kọ̀ọ̀kan wọn. fàkàtàwù màlàkàn màlàkàn mi jí ọ̀bà wàrà fàyùkù ìdáhùn yìí wọ́n wà á dá dókù. wọ́n mọ̀ wá sọ fún wípé máa tẹ̀kúlù fi hádà rọ́jù Muhammad. àbí kọ́kọ́ wọn àlọ́kọ́lẹ́ kí lọ́mọ ń parí bàbá wọn láyé. fa amẹ́ lùmọ́mìn àbílẹ̀ bá wá jẹ́ mú mi ní ǹjẹ́ ọmọ tó yẹ pé à wọ́n tó ń sọ fún un ìnáwó àkùnrinlọ́ ìwà sóòlù òjìṣẹ́ ọlọ́run ẹni ọlọ́run bá lè òjìṣẹ́ ọlọ́run bá lè. wàyúrọ̀ màkọ́ àdúgbò ìrìn náà wọ́n wà ní ipò ọlọ́run yọ ilé rẹ̀ nù náírà kọ́dí abudulayi kan lọ́ọ̀rù bí ọlọ́run ti pààrọ̀ èyí tẹ́ǹtì náà àjẹlẹ̀ ní wàá wọ́n kú. tọ́wọ́ wá jẹ́ mi ní ní wàá tẹ̀lé mi pé kí n tó ọdún ẹ̀sọ́ máa dùn yóò ní ìgbésẹ̀ tó parí mọ́rọ̀ ìyàwó ìtú. لا أحد يشتكي مكانكم ولا قرأتنا استجوز الناس يقولون كذا وذاك هذا ما يكتب فيها يقول وهو ما سوف لا تعويت ولا تليت أفضل المرأة تشتكي يقول سبحان الله وكتبه لا تعويت أو ما نزل عليه ولا تليت أو وانا سوف أتعلم سوف bọ́ọ̀lù tó lọ wọ́n ń lò tàbáwọ́tà ṣùgbọ́n ìbáwò tí wọ́n bá bọ̀ pé láàbọ̀ àwọn ìta jáwò wà láàkà lẹ́yìn ìta wọ́n kọ́ lọ́dún láàkà àwọn ìta wà láàkà láwọ́tà fún ọ̀yà. akókò náà bá ẹgbẹ́ mi lọ sí àlàkó ní ìlú sáwọn ọkọ̀ pẹ́ náà ṣọ́kì rẹ̀ ká báyìí ká tó orí ayẹyẹ tó wọ́n máa sọ pé akósíra rẹ̀ àṣìyẹ lọ́wọ́ ló ń tẹ̀lé fàyútọ̀ bí màkọ́rí kọ̀mí hadidin bọ́rọ̀bátà ni wọ́n bá ju kúmọ̀ kùmọ̀ yìí láti di irin òdùrọ̀ ńlá wọn abẹ́rẹ́ bàbá òkú lẹ́yìn ìgbà bí ó bá ṣàlẹ̀ ní o. èyí fi òwúrọ̀ òkú lọ. jama ọ̀lẹ́ ìbí lọ́rọ̀ ẹ̀. nínú ìwáyà láwùjọ ríbàbí ha jábà ló ń sọ̀rọ̀ báyìí. ojú ọ̀tá sọ yìí kọ́dà tó báyìí náà òkè lákàláyé yóò kú dànù ni yóò di eru tí ó yóò dé pẹ̀lẹ́ kan náà tí ó bá ti wá ìjẹ̀mọ́ fàyẹ̀síṣù sọ́yẹ́ ṣàtàn yẹ̀mẹ́rù ha mẹ́yẹ̀ yìí rẹ́rù àpọ̀lẹ́yìn kò sí tí ò ní gbọ́ ìgbé nínú ẹ̀dá ọlọ́run àti mẹ́yẹ̀ yìí apákan gbogbo tí mẹlẹgbẹ rẹ lápáta tó sí ṣùgbọ́n ìwádìí àkàwá pé máa ń bá yín náà lè mẹ́ṣíríkì wà lọ́dún rí ni ìdí mẹlẹ àti tó òfin àti tó òfin wọ̀ nínú ẹ̀dọ́ ọlọ́run ni ọmọ ọgbọ́n wọ́n bá jẹ́ ìtọ́tọ́ jábẹ́lì kì í sọ̀rọ̀ lè gáàdì kan àyàgbé yẹn àtàlìjẹ nù sáájú ká tó pàṣẹ ìwáyà wọn tí a máa ń gbòkú lọ ìgbẹ́jọ́ ọmọ akẹ́ tó bá jẹ́ ní ibi ìgbéra ni ọmọ akẹ́ ní gbẹ burúkú gbogbo ẹ̀dá tó lọ ń dání ọmọ ẹ̀gbọ́ yóò àfihàn nìkan ní òní gbọ́. tọ́mọ wá ti pé ó dùn lọ́wọ́ tẹ́tí ń jẹ́ ìdíyà náà sáré ìgbẹ́ tí ó bọ̀rẹ̀ lẹ́nu rẹ̀ èèyàn àtàlẹ́dẹ̀ ló ní òní gbọ́ kí ló máa ń pàtàkì fi yọ sọ́nà lọ́rùn sọ́nà èèyàn fún òun bíi tìtayé èèyàn lọ́yọ́ kò bẹ̀rẹ̀ ṣé kí ló tó sọ? kí ló fà fẹ́fẹ́ fi ju èèyàn kú òbí ìtayé tọ́wọ́ pa àjẹnú àti èèyàn pọ̀ níbi ìdí àtàrí ẹni tí mo dáhùn o àwọn mímọ̀ wá gbọ́ mi wọ́n ní kásìmù tẹ̀lé lẹ́yìn wípé àìsàn láwọn àjẹn ṣùgbọ́n táìmù tí wọ́n ń gbẹ́ nìyí lọ ìdájọ́ ayé èkí ìfúrú yọ̀rọ̀ rẹ̀ àjẹ̀mú sí ibi tẹ́lẹ̀ tàyé náà tó ìpìlẹ̀ láti tẹ̀lé àjọlọ́pọ̀ ẹ̀gbọ́n rẹ̀ lẹ́tẹ̀lẹ́ tó ìgbóhùn balẹ̀ ọ̀rọ̀ ọ̀dà kẹ́ńtẹ̀ ni wọ́n wá gbọ́ gbogbo gbẹ́hùn kì í ṣe nǹkan tó dúró fún ẹ kò sì lè ní ẹ la torí èmi sì ń sọ̀rọ̀ bá ṣùgbọ́n tó bá ti kú làlẹ́ ìdájọ́ ọ̀tọ̀ ti dé àlìkàmọ́ ti dé igé ti kú òní kí n bolẹ̀ gbé mi lọ ó ti di gbé ó ti di oró àdúgbò wa ni tó bá jẹ́ pé ní àdàjọ́ ló bá gbọ́ yìí kà sọ èkó wọ́n náà. لا إله إلا الله هذا بذنبه أبو الحكم له أغلب أربعة ابن ابن بركان رحمه الله àfáì lára wọn tẹ́ gbẹ̀lú dáńpẹ́ ní gbogbo àwọn èèyàn yẹn ìlú Palestine ṣe ń bẹ̀rẹ̀ ìlú àwọn afárá ní ìlú ìjọ rẹ̀ àwọn afá akọ wọn ń sọ kéwìdì wọn. ní ọba rí bíi ràkúnmí. wọ́n ṣe ìsìnkú náà tó ayé lẹ́kọ̀ọ́ tó lọ di sàárè bó ṣe fi lẹ́ lọ́ọ̀ hàn ó jà lọ tó tó jábọ̀ ó tó hàn. àwọn tí wọn ti lẹ́sẹ̀ ń para wọn lẹ́kọ̀ọ́ lọ. Hmm. Ìmọ̀ àdìsù tálẹ́bí sọ́nù lọ́gbọ́n àyọ̀kọ́ lẹ́nu ẹ̀sọ́ orun rèé o. yóò sì كيف لا لعلي أتوه لما جاءه àtúwò عند الإمام مسلم رحمه الله تعالى في حديث زيد بن ثابت رضي الله تعالى عنه وأرضاه أني كان الله لم في حائط الملك أجل الله صلى الله عليه وسلم أبي وأبوك keke banu najjar ne rufe wa kana ala baghlatin lahu ibaka abubakar bisi gudona an dingono dingono dingono إذ جاء به فكانت تلقيه bíbá ká lọ bí ṣe sáré lọ́nà búrúrú tó sáré padà búrúrú tó sáré lọ́nà díẹ̀ ló kú ká bí ọ̀gbẹ́lẹ̀ lábòrí ìbá ká tàbí sàgbà bó فإذا عقد ستة أو خمسة أو أربعة شيء من الرابع يرسل في يوم بسوء كبير لو بني ساري مفاق tàbí ká pè márùn tàbí ká pè ní mẹ́rin. kí o fi lè jáwé tẹ̀sír sírù kan bẹ́ẹ̀ tọ́jà sírù lọ́wọ́ بستة قبور أو خمسة أو nítorí òkú olùkọ́ sáyé ti náà dúró náà fẹ́ wọlé o dúró náà fẹ́. àbí bàjẹ́ ìsàlẹ̀ nípa àbí kápẹ́ máa ń kápẹ́ mẹ́rin bíra èmi tí mo sọ pé àbí àbí o nǹkan ìjọba ní ìtura sọ́nù. من يعرف أصحاب هذه الأقبول تعلم الله عليه وسلم فقال رجل أقول زبانا أني أنا يا رسول الله مما وانتم سيدك أبي متى مات هؤلاء نقول أولي شنا أنني ماتوا في الإشراك وتبقوني Nabi ni إن هذه الأمة تدخل في قبورها فلولا ألا تدافنوا لدعوت الله أن يسمعكم من عذاب القبر الشريف كنت أسمع إجابه tí ẹ bá ṣe wípé látòní lọ ẹ ní fẹ́ máa fira ní mọ́ni mo lè bẹ́ẹ̀ lọ́pọ̀ ìwòrán gbogbo ọmọ mi pátá bí wọn bá ti ń ṣe ló sàárè bí wọn tó bá kú pẹ̀lú lọ́nà tó ṣe lè ní. ṣùgbọ́n tí ìgbé ìṣe bẹ́ẹ̀ fọlọ́ bàbà ẹ̀ lè fẹ́ ṣera yín mọ́tò. kéyìn fàlà bóòlù sí ní ilé olùdí mọ́mọ́ mi láti dáná tó kéde yẹn tó tún jẹ́ mọ́mọ́ mi mọ́. ṣùgbọ́n nínú mọ́ ọlọ́pàá tààlà ni pé yóò lè gbọ́ wọ́n gbọ́n fi kọ́pìrì sàárè òkú lẹ́ẹ̀mọ́ ṣùgbọ́n kó lè jọ́ ní ìkúnlẹ̀ mi àwọn olùdí màmú sẹ̀ táwọn àti olè yẹrẹ tá a torí ẹ̀ tá a ti gbọ́ tó kúrí tá a tó dọ́kùnrin yàtọ̀ ẹ̀ mọ̀mọ́ wọn náà ní ẹgbẹ́ àtọ́kùn ti sọ máa pé èrò tẹ́ ń kí sókòó láwọn ti pẹ́ ní bẹ́ẹ̀ mọ̀mọ́ náà lòdó sí pé àbá gbólẹ̀ mọ́ yín àwọn èèyàn mú kí ìsìn ìlẹ̀ fi ẹnu òun yìí lọ́jà ìtàkùn nígbà tá lọ́rọ́ lò ní ọba ti di àbábá yìí. kí n tí ó wà nínú kálukú ti fi àá tọ́jú ìjẹ́ mọ́mọ́ ni wọ́n mú so. Oh. ẹ̀ka gbèsè sókè ilé àtòrò àtòjò kọ́tà kàpamọ́ bẹ́ẹ̀ lọ. ètò àwọn ẹ̀yìn ọ̀bà jẹ́ ẹ̀sẹ̀ wọ́n ní. ṣùgbọ́n o rahman ló ti pè é ní òbí bá ń bẹ lọ́rẹ̀ ọlọ́run ti ẹ̀ màá náà bí o. oúnjẹ máa ń yà ìjà òkú sàárè o kì í sọ̀rọ̀ ilé o. sọ̀rọ̀ wọ́n jẹ́ ẹ̀rọ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n jẹ́ àánú bá ti fi kúkọ àwọn sọ̀ hábà wípé kà á ń gbádùn òbí ìlà ìgbìmọ̀ àná ẹ̀bẹ̀ kọ̀ kì í sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ sọ fọlọ̀ pé ọmọ ìgbà ìdí ara rẹ̀ kóyìnà nàrú ìlà ìgbìmọ̀ àná ẹ̀bẹ̀ kọ̀ náà sọ̀ hábà bá ké wọ́n ní ọlọ́run dá fún ìjà ìdí sàárè àdúgbò lórí kúrò àbí ìdòdò kọ̀ wọ́n lẹ̀ قلنا نعوذ بالله من عذاب القبر ونوصل وبدا الى عليه هذا كنت بقول لك تعوذ بالله من عذاب القبر هل يقول بدا الى العين قالوا نعوذ بالله من عذاب القبر الى اخر هذا بما تواجه wọ́n dínú sáré ìyàtọ̀ jẹjẹ kọ̀kọ́ sílẹ̀. tí nǹkan kan bá sílẹ̀ tí sì ní nǹkan náà. جاء رضي الله تعالى عنهما وارضاهما قال قال رسول الله صلى الله عليه وسلم ان الميت يعذب ببكاء اهل عليه tó bá ti kú ìyá ọmọ ẹjẹ nù sàárè ìdáhùn èèyàn bá kú o. òkú tó bá ti kú sẹ́ ìyá ọmọ ẹjẹ o nínú sàárè táwọn èèyàn bá ti ń sunkún lẹ́yìn ìgbà tí wọ́n ṣe tán. irú ẹ̀kú wa ni àkọ́kọ́ ànáwóṣù ẹ̀wọ̀n náà sàlò ànáwóṣù lọ́dọ̀ lọ́ba wa wọ́n ti máa yọ̀ nìyá àṣà nínú náwóṣù yẹn náà ó ní gbogbo ẹ̀kú tí ìyòfìlà káyè sùn. ìwà ìgbìmọ̀ ní ṣà àlẹ́ yìí irú ọkùnrin làkàyèsí gbogbo ẹ̀kọ́ tí bá ti ń mú àníyàwó mọ̀rẹ́ni lọ́rùn àǹtún mọ̀rẹ́ni lórí alẹ́bìlà àdánù àwọn pàṣẹkùtù yá. àyọ̀lẹ̀kùn àbáwọn lólé yàtọ̀ tó ń gbà wọlé náà wọlé gbà kọ́ọ̀lù lẹ̀ sẹ́kùn kẹ́ pé ẹ̀kọ́ tà ń sọ ilé kí ló ta àti bá ọ̀rọ̀ ẹ̀sìn ni ìbéèrè gbọ́dọ̀ wà. جاء في الصحيح في قصة وفاة إبراهيم عليه الصلاة والسلام رحمه الله رحمه الله ọmọ àdúgbàkàntò bí kẹ́yìn tí ń jẹ́ Ibrahim ìdámà yẹn ló gbìnà fi hìn nígbà tó mọ yẹn ń pọ̀ káàkú lọ́wọ́ kẹ́kọ̀ọ́ àbí gbé ọmọ sọ̀rọ̀ wá sí lọ́wọ́ sọ̀rọ̀ àyè àti ìtẹ̀lẹ́ wọn báyìí. ìrìwáyà ti ti wáyé ọ̀kan ní ọmọ ìyá wa Zainab ọmọ sọ̀tìlám ọ̀kan ní ọmọ ara rẹ̀ òyà. àti sọ̀tìlám wá ọwọ́ arísàn fáńpé kábẹ̀ bí ọ̀sán ní máa bọ̀ kábẹ̀ bí ọ̀sán ní máa bọ̀ àti bí ọ̀wà àdáhùn ọ̀dàlù ju ẹ̀sẹ̀ àwọn alábòsí ẹ̀dá kan bá kẹnu bọ̀ wípé náà lójú òjíṣẹ́ ọlọ́run ọmọ ọmọ rẹ̀ nípa rẹ̀ ọlọ́ọ̀dẹ̀ wò ṣíṣe ọlọ́run ló tó bá wọn. ṣùgbọ́n nàbí ìfẹ́ kọ́ ya wa ìlẹ́kọ̀ọ́ ni wípé ẹni àdánwò tó bá bá mùsùlùmí ọlọ́run ní ọkọ̀ kọ̀ọ̀rọ̀ ló kànà èmi àdàbí òye ìgbẹ́jọ rẹ̀ padà. kí lè rí wa ànàbí ọ̀sán ìṣẹ̀lẹ̀ sáré fún ìjọ náà ṣé bí ẹ̀ ọmọ ọmọ kan tiẹ̀ ń pè é sí jọ ẹnì kì í pè é sí ọmọ ọmọ ẹ̀gán lójú àná sọ̀rọ̀ wá sọ̀rọ̀ wá sọ̀rọ̀ àmọ́ àlù wa gbẹ̀bọ̀rẹ̀ mi lọ bẹ́ẹ̀ lọ́wọ́ nípa wì wì wì wà àìnáàbò tẹlifán bẹ́ẹ̀ lójú ọ̀sán fúnra mi méjèèjì ń dání ń dání ń dání ṣùgbọ́n táwọn sọ̀hábà gbọ́ yé ni pé ànàbí o ànábì yìí ọmọ ẹgbẹ́ láíláí nǹkan tó lè ṣe kó sunkún tiẹ̀. àbàmọ́ fún àwọn kùbá ni wà á ń nà yà Rasulullah à ah, bó o láti fẹ́ wọ omi tí ń bọ̀ lójú ẹ̀rọ sàṣẹ àá ah, wọn náà lọ́kọ̀ yà nàbí. wọ́n ti sọ aṣọ fún mi pé inna hadhihi la rahma ìkẹ́lì mi tọ́lọ́ máa ń fi sẹ́mi lò mí ẹrú ẹ̀. ìnàlá ẹ̀ lọ́la tẹ́sí máa ojú lè máa da mi bí bàbá mi bá dé. wà ìnà lọ́pàá yá. lamada laya zan bifati zai ọkàn sì lè ìbànújẹ́ tí ó máa wá lórí ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ wà láàánú kúrú ilé àmọ́ yóò fi rọ̀ bánà èyí tí ó náà ló ní ọ̀sẹ̀ ló ti ajá yìí wàhíìnà ìfìrọ́ ìkàyà ìrọ̀lẹ́ dámà ìrọ̀lẹ́ ikú wọ ìrọ̀lẹ́ mọ̀ a ìbànújẹ́ ńlá lọ́mọ ìjẹ́ fún wa o tá a bá wá lọ́kọ̀ tó dáa pọ̀ báyìí lẹ́nu sàkúlà sẹ́yìn kan wà wá lóde ẹ wà máa lẹ́yìn máa ń ní ìmùtọ́ tóbi mọ̀ mẹ́ta sí kan fún bẹ́ẹ̀ wọ́n wá ń kí sí ẹkú ọ̀rọ̀ lórí à ebókun mẹ́jọ wà láì sí lè máa ń wọn bá tí ló tẹ ẹrí ara ìjà náà dálé kò sí káwọn aláǹgbá ọmọ ìjọ máa fún òní níbi wọ̀nyí mọ́ òun dájú fún ilé àwọn aláǹgbá ni iyún ètò yìí máa ń. kódà ìdí padlọ́ọ̀kì mú ojú síta ìtẹ́fún bí ẹ̀ẹ́dẹ́ tó gbọ́ ẹ̀dẹ́ ó lọ fìlà yé dání. pásọ ọrùn iná nìkó káyì tó ń bá ń tẹ̀lé lẹ́yìn ó lóun kò yẹpẹrẹ ayé ni ìmọ̀ ẹ̀ nìkan yẹn ẹ̀yìnfọ̀nù ni brọ́dà ẹ̀yìnfọ̀nù. ẹ wà nígbà tẹ òwe mà ọlọ́ọ̀bẹ òjò tẹ òwe mà àtijọ́ àtijọ́ ọdún àti òjò bàtọ̀ pa ìmọ̀ ẹ̀ kọ́. àti bí sọ́ọ̀mù ọ̀gbọ́n àti sọ́ọ̀mù bẹ́ẹ̀ omi ń bóde nìyí. ìyẹn làbí wàá mọ̀ wípé ẹ̀kú tàbí sọ pé kí wọ́n bá fi fókù bá kú tán. tí ti máa lọ́ọ̀yà mọ́ra wọn lọ́rùn ṣé ń gbà òkìlì ń sẹ̀. tí a ń kọ́ gíláàsì ọkọ̀ tẹ́lẹ̀ bí ìtura wà nípa rẹ̀ lórí kura lọ́rùn pa mi. lẹ́sùn kẹ́lẹ́ ẹ̀jẹ̀ ṣubú ẹ̀jọ̀ náà mo sì sọ lójú ọ̀rọ̀ ọ̀rẹ́ ó sì sọ lójú ilé ẹ̀ ilé mi sì sọ lójú. wọn kò gàgà ní gbogbo orú àwọn nǹkan yẹn tọ́bí ìṣẹ̀lẹ̀ pẹ̀rẹ́ ànàbí níyàwó jókòó nù sàárè wà mí lòhùnà ìṣẹ̀lẹ̀ kẹlẹ́mẹ̀ tí wà mí lẹ́yìn. àwọn afọ àbá ní yé bóun náà ti ṣe mọ́jáwó ìlànà yẹn. القول الأول في هذا العذاب يعم المؤمن والكافر إن جمع من يوم ọjọ́ kìkìrì ló yọ ọ́ kàn. wọ́n ní kílẹ̀ yìí ní wọ́n náà bẹ́ẹ̀ lò jẹ́ àti sọ̀fẹ́. من قصة إجماع أبي موسى أبي موسى هو وجهه وفلان ṣé ń sunkún nígbà tí ọba yìí ti padà ó ló fi ń padà sọ wò pé a ṣé èdè ní fẹ́ẹ̀ sunkún bá a mọ̀ dákú oníbẹ̀rẹ̀ ó tún ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n sọ hábà abúlébùrù wá hà oní ìdákúndọ̀ sísá rẹ̀ ní ìbá ń pé ee ajára abúlé ìjọ ee ká nígbà tí wọ́n bá ti padà lọ sí mọ́ ìta tó ti kù yìí kí lọ́ọ̀ tó ń gbà lọ́dá fún un ó ní símọ̀ tó ń ká ajára owó ẹni eré lọ fún tẹ́lẹ̀ tọ́lọ́ máa pè mí màá fún ṣáájú rẹ̀ mọ́sọ̀kún lẹ́yìn ìlú gbogbo bó ṣe kú ní ó kẹ́mi pẹ́tẹ́ àwọn àfáà ní tọ́lọ́ wá lè wọlé ìṣòro yìí tọ́ba wá lè sẹ́yìn sẹ́yìn kọ́dá lásán tó sì dẹni ọlọ́run tọ́jà tó jókòó bẹ̀rẹ̀ náà sàrán gbàwé àtẹ̀sọ̀ hábà rẹ̀ tí wọ́n mú débi tó kú nẹ̀ nẹ̀tẹ́rì hàrọ̀ ṣámsì di àìdí iná ìwáyà lánàá ọ̀pọ̀lọpọ̀ wa ń tà ń tèlè àyájá ń sọ hábà wàlọ́ọ̀yì àdáwọn wàlọ́ọ̀yì kí á ìtọ́jẹ́sọ̀ yìí wọ́n sàrán kánìmọ̀ ẹ̀dàgbọ́ra wa káyọ̀ tó kà tẹ̀lé báyìí káyọ̀ lọ pé kákàtó kákàtó parọ́ náà wòye. yálà ẹ̀ tó ń díwà bọ̀ ni o yálà ẹ̀ tó fẹ́ẹ́ fi kí ó tó kí o di ọpọlọ àwọn èèyàn mẹ́lẹ̀ ni o yálà ẹ̀ ti fi wà nǹkan fẹ́ nù yáyé yẹ o yálà ọ̀fẹ́ ti fa sinimá mùsùlùmí ni èèyàn kẹ́rẹ̀. o bọ́dì òrí orí gba òòjọ́ náà àárín o sì tí wọ́n ti borí òun kàlùkù ọ̀rọ̀ sọ̀rọ̀ ìbáyìí àbí ni ẹ lọ sí i ankari a kódà àmọ́ ìpàdé yóò dìbò àwọn ti jáwé jáwé ọkọ yóò ti jáwé ọ̀rọ̀ ti jáwé ọ̀rọ̀ ti jáwé fama bakiya ahadun minna la yufti marasarafan illa abdullahi rawaha ọ̀sẹ̀ntó kù jọ́nà lọ́n ta àmọ́ báyìí tí ò sínú tí ò jáwé jọ́nà má bàbá rẹ̀ bí yàrá bí ọ̀já abdullahi rawaha náà wà pẹ̀lú sàtàn kò sí jáwé. olùdókòlá sẹ́yìn yẹn ń kẹ̀kẹ́ tẹ́ القول الثاني وهو مذهب ام المؤمنين اسلها ووافقوا عليها ابن عباس رضي الله تعالى عنهما وارضاهما ولكن يقول هذا للكافر دون المؤمن wọ́n ní kékeré ní kẹ́yìn ọ̀tẹ̀lẹ̀ ìyàwó ìṣàkùnrin wípé òní bá mú mi lè gbogbo ẹgbẹ́ tó bá lè lọ sẹ́yìn mi lè ìyàwó ní ìjọ òun sáré kẹfìrí nìkan ni ìyàwó jẹ bọ ẹyí wò mọ wá wá mọmọ ní lìkọ́wé lẹ́yìn tààlà wà láti zírù wá zírò tó zírò tó kọ́rọ́ ẹnì kò ní bẹ́ẹ̀ nìkan gbogbo ìṣe bẹ́ẹ̀ wọ́n máa ń kàná tábà fẹ́ sọ́dọ̀ ìlú náà bí wọ́n lọ láti ìlú náà àbí ìlú yóò gbogbo kò sí ètò wọn láwùjọ. sọwọ àmọ bá ń pè sọmọ náà pé ìbìrì kàló kó lóko mú mi nínú. nà tàbá má yàwó yìí kẹ́ni kò ní bẹ́ẹ̀ kẹ́ni rẹ̀ ṣẹlẹ̀ alásọ̀rọ̀ àwọn ọ̀sán kò ní ìrìnnà ọba alákòóso lẹ́nu ẹ̀rọ kan. wọ́n kò ní ìṣàlàkọ́ alukóòlù fara yìí ọ̀rọ̀ ilé ẹ̀ka wọ́n ní limankari nìyá àkóso ìdẹ́dẹ́ wọn gbogbo ẹ̀ tó bá jẹ́ pé ẹ̀ fún àfọ̀fà لقول الله تعالى ẹni tó bá jẹ́ pé ẹkún àtúpàdúyà olùsèkì tiẹ̀ náà láyé lìkọ́rì lẹ́yìn tààlà yá ayé ẹlẹ́gbẹ́ ní àwọn kú àǹkúṣàkún wà àléébù náà. ẹ àtìmúhùn wà àtìmúhùn kẹ́kọ̀ọ́ yàtọ̀ àwọn ọdún náà ní àdáàbì náà ẹ̀kọ́ ìyàwó ọmọ ara lé yín bí wọ́n sì gbìyànjú sí ọ̀rọ̀ ẹ̀kọ́ wọn. wàhùn jáà ti sọ̀rọ̀ ọ̀sẹ̀kẹ̀ kùlùkùn lọ́ọ̀rin wàkùlùkùn mẹ̀sùlù àrùnrìn ìyẹn ti gbogbo ẹ̀ lẹ́tẹ̀lẹ́ jù. ó mi mẹ́fà tó náà ti sọ ẹ̀kú tí yóò sọ̀rọ̀ àwọn ará rẹ̀ kò ní pàṣẹdẹ̀ wò bí àbáyé nǹkan sẹ́wọ̀n ti mi náà wá ní ngbọdọ sọ ìdá gbogbo ẹ bá kọfọrọ alẹ rẹ yọọ bọ bí ìyá gbogbo ẹ tí yọọ bọ kọfọrọ ayé rẹ ẹ náà gan ara ẹ gan lé kọ wọn ni nìyọ wàlúkọ́ọ̀lù rọ̀ọ́bì ọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ ló ń pé ìnàzáàlì kàlímẹ̀tì àwùsọ̀ ìlànà ìyá ya gbogbo ẹ̀ ń bá sàkọsẹ́lẹ̀ rẹ̀ wọ́n ti tẹ̀sí ìlú sàkọsẹ́lẹ̀ rẹ̀ wọ́n yẹ lè tọ́ ọlọ́kùnrin kan bẹ̀rẹ̀ ń pè tọ́rọ́fà àgbàlagbà akọrin lọ́dọ̀ ọ̀dọ́ lágbáwá ó wá kúlẹ̀ wò lè kalẹ̀ jọ pé ó lè dé ẹsẹ̀ káàdì ọ̀fẹ́ láìpẹ́ yìí ó ti jáde tó ń rí ikú ní ti tẹ̀ rí ìnáwó olóògùn bẹ́ẹ̀ ní kúrò ṣùgbọ́n kí lọ́kọ̀ ni pé ìdá mi kù bá ti rí ní bímá àná àlù ìdá mi tù bá ti rí ní bímá àná àlù. فشكي على الجيب يقنة معبدي فشكي علي الجيب يقنة معبدي إذا مت فجعيني ìwọ ìyàwó mi tí n bá ti kú báyìí fàníhì ní bìmọ̀ àná àánú bá ń fi ẹkú dà gbòòrò. ṣé aláàdé lọ́kọ̀ wọn ló lọ. kò jẹ́ kẹ́kọ̀ọ́ máa rò lù rẹ̀ ní ìmọ̀lù rọ̀. wọ́n tún kí aláìyá mi jẹ́ ìgbà yá fún tàmà àbájì kódà kó o ti ń já sọ ọmọ rẹ lọ́rùn yọ ọmọ ọ̀tún mẹ́rẹ̀ lórí. ọmọ akọ̀rọ̀ alẹ́ mẹ́. wọ ìyàwó mi kọ́ ọ wọ́n ní sọ́ba lè múyàn láyà láti máa sọ́sẹ́lẹ̀ ilé irú àwọn ọ̀ràn kẹfà sọ pé yọ̀ jẹ ìlú ìlú sáyé. ọ̀rọ̀mẹ́rẹ̀ ọjọ́ ti lọ àbájú tòlíkọ́tò kẹ̀lẹ́díẹ̀ ìwọ wa ló mú ju mẹ́rẹ̀ láti lọ ló lọ. kí sáré tó àwọn ẹ̀ka mi torí ẹ̀rọ ìpè mọ́tò ìfẹ́ wọlé. àkọ́kọ́ lára àwọn ìfẹ́ tó lè fi èèyàn lọ sí sùn dáadáa já àfi ìbára ní àṣà nínú kására táwọn àwọn àṣà tí wọ́n ṣe ìbọn yẹn wọ́n ní ìnà àlẹ́ ìlú ìnà àlẹ́ lẹ́yìn ìnà àlẹ́ lẹ́yìn ìdàdàrọ̀ bìlìwẹ́yìn wà ní òbúrò. وقف ملك الموت في عتبة الفم فيقول إن كانت صيحتكم علي فإني مأمور وإن كانت على صاحبكم فإنه مقدور وإن كانت على ربكم فلويل لكم والقبور وإن في فيكم لعوداتي ثم لعوداتي bí kú bá ti tẹ̀lé sábà yìí lójú ẹsẹ̀ wọ́n kọ́ bá yín ní òkú yẹn ariwo dúdú ń pa ìdájá wà á lẹ́nu mẹ́yìn àwọn mẹ́yìn ti gbé wọ́n yìí wà tó wọ́n àwọn ará yìí òkú yẹn tí wọ́n bá ń pariwo pé tàǹkà òkú rẹ o ọlọ́run fi ìdílé o ìdílé o ìdílé lè o wọ́n fi lábáyé lóṣù rẹ̀ wọ́n ń gbà wọ́n ikú wọn wà á dó ní àtàkùn yọ̀ọ́ àdó bíi statement date máa wọlé kí wọ́n àdó bẹ̀ wọ́n tí wọ́n máa wọ́n wọ́n bẹ̀rẹ̀ bílẹ̀ ti gbàdá ní bílẹ̀ ti yọ̀lọ́ yọ̀lọ́ wa pé nǹkan ẹ̀yìn asukù màlẹ́yà kápẹ́ mi wulẹ̀ bá gbé sẹ́gbẹ̀ fa ẹ̀yìn màmúrọ̀ ẹ̀yìn lẹ́kẹ̀ẹ́ kan ìfọ̀nà tó ti mọ́ wa yìí. wà á nǹkan ẹ̀yìn àlá àtọ̀ ibi kù kápẹ́ ẹ̀yìn kù sí ilẹ̀ owó bọ̀dọ̀ lórí rẹ̀ tọ́kadì látòótọ́ fa ẹ̀yìn àwọn màmúrọ̀ ẹ bẹ́ẹ̀ bùwẹ́lẹ̀ tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ bá dé lọ sáré wà é ń kẹ́lẹ́ àlàárọ̀ pé kápọ́nà lè bá pàdé wọlé ìdúró níbi fàyẹ̀wé ìlànà wọ̀túrò ní àjà ilé sùkù. wà é ń nàlẹ́ fi kúnlá àwùjáde fún màá àwùjáde èmi yé máa wá máa àtọ́ ti gbadé kìrìkìrì kí àwọn tó bá ti wá máa wá. Oh. تعريف القبور أو القبر أول منازل الآخرة كما من بني أولياء القيامة تعريف tí èèyàn bá wá gbé dáadáa wọlé ọmọ kú rírì o nítorí kèmí kílẹ̀ wíwá láàlẹ́ àdúgbò ní ìlànà ìjà من حديث أبلاد بن عمر رضي الله تعالى عنهما وأرضاهما والحديث مخرج الصحيح. عليه صلى الله عليه وسلم ìdààmúdì àkùdé kọ́bù yìí tí wọ́n bá ti gbé ọmọ nìyẹn sínú sàárè. yúrọ̀ ọmọkọ̀ adúrú bìlùkọ̀dá tó náà ṣe yóò máa wọ bí yóò dé sí níjọba ìdíjà mọ́ látàárọ̀ àti ọ̀sán báyìí ní ọmọ ń bẹ̀ bó bá ti láàrọ̀ yóò tóbi yúrọ̀ lẹ̀. إن كان من أهل الجنة فمن أهل الجنة وكان من النار فمن أهل النار فبجكم الجنة يوم القيامة بجوا مننا يوم القيامة fàyọkọ́ọ̀lù la wọ́n mọ̀ wá sọ fún yín pé háàdà màkò àdùkà ààyè tó dé sí lọ́rùn rèé o kọ́pùlà àyìnjẹ̀dẹ̀ àtàkà gbọ́ yẹn yẹ ọkọ̀ kẹ́yà rẹ̀ kọ́lọ̀ wọn tó gbé olùdí sílẹ̀ jọgbà ìdáná. ìbéèrè wá dé wípé sáàrọ̀ bẹ̀rù sàárè sálẹ̀ bẹ̀rù sàárè ẹnì tó bá jẹ́ wípé yọ ọ̀kọ̀ọ̀kọ̀ wọlé láti kí a mọ̀ kó tó wá jẹ̀ náà kí wọ́n máa fi wọn. نقف هنا إن شاء الله بدون لا جدود إلى الليل والقرآن خوفا من الصلاة والوقت فنسأل الله التوفيق والسداد فلطف فلا يخرج النبوة يوم ìtìwọlẹ́sìn wa yóò jẹ́ jẹ́ ìkórè ti ìsìláàmù lọ́nà ìjọba fún ọgbà yòókù sí wa yóò wà jẹ́ títà àdé ọ̀jẹ́ dáadáa fún wa ó yẹ kí n máa sọ ṣùgbọ́n tí ìdìbò ká kú oríire máa mú ìlọnu àdínkù kan tá a bá ti mú sọ́wọ́ àmì ní pọ́blẹ́mù mọ́. جاء في المسند بإسناد صحيح قوي من حديث كعب بن مالك رضي الله تعالى عنه وارضاه النبي صلى الله عليه وسلم نسبة للمؤمن نسبة من؟ نسبة للمؤمن ó ń ṣe ọlọ́run ní ẹ̀mí ìmùmìmí nọ́sàmà ẹ̀mí kọ́ ọ̀kan báyìí ẹ̀mí ìmùmìmí wọ́n lẹ́yìn mọ̀sáyé ló pọ̀ láti fi tó sọ fún mi bọ̀ tó mọ̀ kàfẹ́ kílíà nǹkan kan tí ó bu wọ́ọ̀mù àmúṣẹ́mi torí pé yọ́ọ̀mù àwòrán ẹ̀ pé ah, bó o sàárì ò sí sún ọ̀sẹ̀ mẹ́mí láti jọ ní ẹ̀sọ́ bá jẹ́ ní ìrẹsì ọ̀mọ̀ ẹgbẹ́ yà fún gbogbo oúnjẹ ẹ̀ka gbogbo mọ̀sáyé ọ̀sẹ̀ ẹ̀ka dénú bákan náà ìyá náà sàárè àtìgbàdo mi ṣé ẹ̀mí nìkan ló ní mi àbára náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́mi àtàrà ni táwọn kan bẹ nínú àwọn àfa tí wọ́n gbà wípé ara nìkan ìnìyànú sàárè bá ti kò ní sẹ́mi bẹ̀ tàbí áṣù tàbí dàkejì abákẹ́tì ń bẹ tí wọ́n gbà wípé ẹ̀mí nìkan nìyọ́ jẹ́ ń bẹ̀ kò ní sára ń bẹ̀ abákẹ́tì ń bẹ tí wọ́n gbà wípé àtàrà àtẹ̀mí ni. anagun kìláàsì àbí ìlú mọ́kànlá kọ̀ọ̀kan kílíà tiwa an fa fẹ́ pé nasabatu mumi nasabatu mumi ẹ̀mí mumini nbajẹ mumini tó bá ti kuta wọn bẹ gbogbo bẹ ti gama bàtà wò ẹ̀mí yẹn mo wà á fún ìkọyìnrín alásọtọ wà á fà pé ẹlòrì yìí ti fi wọ ẹyẹ ìyá ànúkù ìṣẹ̀lẹ̀ ìjẹta. alakọ̀ níbi ìlàbáwá aṣíwù rẹ̀ gangan ọmọ kékeré yẹn máa lò ó ìdààmú sọ̀sọ̀ bí jù àtẹ́bí àmọ́ sọ́n wọ́n ní alakọ̀ sọ̀ bí jù tẹ́bí à lù ọ́n ẹ̀mí tó bá ti wà ní ẹyẹ ẹyẹ ọmọ wa gbádùn yóò máa jẹ káàkiri nínú ọgbà ìtẹ̀lé náà títí táwọn ti tó gbogbo ẹni bá ti dáadáa kó lẹ́yìn kó ní mẹ́rin àkàkà nínú sàárè yàtọ̀ sí fọ́fún pínpín sàárè àwọn kan bẹ yóò mọ yóò fẹlẹ padà wọn kò ní fẹlẹ gbogbo eléyìí wà rẹ yìí lẹ gbọmọlùkọ kí sì ní í kí ni máa yọ ọ nílẹ̀ ṣùgbọ́n nǹkan márùn kan bẹ tó bá tẹ̀lé sí yàn káàdì àkàkẹ́ ló sáré tí kan bá tẹ̀lé sínú rẹ̀ tí kankan bá tẹ̀lé sínú rẹ̀ gbogbo ẹ̀ ló sì lẹ́rì. àlàfo lè ṣáàdì nígbà míì nínú tọ́pìkì tàbátẹ́ ẹ̀kọ́ ń gbà yàn pé rìsáàtì lè ìlànà àṣìyàn lẹ́tà ti dáàrí ìkọ̀tàn àti ọ̀bẹ láyé gbogbo mọ̀sáyìmù yóò ti kílí ara wọn rìsáàtì kọ́bùrì ilà ìmọ̀ràn lẹ́tà àtàrí ìtẹ̀sí ń tààrí wọn gbogbo tọ́jọ́ máa ń àti yọ̀mọ̀ kọ́ rìsáàtì kọ́bùrì lè sọ́tù délé lẹ́tà ti dáàrí ìkọ̀tàn ti ń tọ̀ka lọ. رسالة القبر للمنافق nígbà tá a rí èsì mọ́nà bíkì. رسالة القبور لأصحاب القبور لدى تعريف مسلمون gbogbo sábà fàfà ní ká lóṣù kọ́mọ̀ tí ó mọ̀ lẹ́yìn òwú kẹ́lẹ́ kọ̀ọ̀kan tó bẹ̀rẹ̀ kàmá níta wọ́n wá bí olóúnjẹ ìlú kù bẹ̀rù tá a bá kókó mi ẹ̀rí dáadáa ní ọjọ́ fún aláyé àti lálẹ́ kìámà o wọ́n láti lọ sọ̀rọ̀ o àìníyè ni ó káwé tó lè fi pé yóò tún sí pẹ̀lú ń kéwù ni lálẹ́ kìámà yìí lè láyé ayọ̀lẹ́ ìwé sì tù yóò tún sí pẹ̀lú ń káwé náà lálẹ́ kìámà ó lè pé tó ń ka lùkú bá gbé lọ kọ́ sáàtì òfẹ́ sí ọlọ́run ọba lọ́nà ọlọ́run bíbá ìtàkì ń báyìí tí ò ní ìdá nìkan tí ò sì ní yọ dáhùn tí ò sì yọ làkọ́ hàdà wà wọ́n láti sọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ̀ mọ́tì kẹ́kọ̀ọ́ kan wọ́n kú kú lọ́wọ́ ẹ̀ ẹ̀rọ àwọn tí a wá bẹ́ẹ̀ lẹ́yìn náà mọ́jà wà lóṣù tó padà yìí. àtẹ̀wò tí wọ́n bẹ̀dà tó fi da ilé rẹ̀ ọ̀wájú ọlọ́pàá àti ọ̀sán oṣù rẹ̀ mọ́tà àtọ́lọ́pọ̀ àwọn abẹ́ síjú àtọ́lọ́pọ̀ wa ọlọ́pàá àti oṣù rẹ̀ nínú ẹ̀mí tí ó pè ó gbó ọ̀rọ̀ tí ọmọ gbó para rẹ̀ jẹ tí ó wà jẹ́ kó wọ́n mọ̀ ẹ̀ lẹ́sìn ọlọ́pàá